ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أمر تواجه على يسعى بابه dans Surat al-Baqarah, Surat 2, Ayah 4, Hadith. أعوذ بالله السميع العظيم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم ọlọ́run mú ọlọ́run ọba alìkẹ́ ọlá ń ṣàlàyé fún wa àwọn tí kùránì ní ó ṣàǹfààní fún àbí tí kùránì ó wúlò fún nínú ìbákọ́rọ̀ a sì ti ń kàábọ̀ jẹ́bí ṣe رحمه الله رحمة واسعة جاش إن شاء الله عليه الرسول wọ́n ní àwọn ìròyìn mẹ́fà báyìí ànàláyìn sí fásitì àwọn olùbáyà ọlọ́run tí kùránì sọ sí ọlọ́run kùránì fún ọlọ́run ṣàlàyé ìròyìn ọlọ́run ìmọ̀ fún wa wàdákàrà sí àdílẹ̀ àyà títà ìpáàtì nínú àyà ìròyìn mẹ́fà èyí Allahu Ta'ala ìròyìn mẹ́fà ni Allahu Ta'ala lórí fún wa ìròyìn mélòó mẹ́fà mélòó láti mú wá ń bẹ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ àti ṣàlàyé èyí ìyẹ́ra àwọn nǹkan tí àwọn ilé ìbò ń pè ní àbáwọn alábáǹdì ní alẹ́kọ̀ọ́wà sílẹ̀ àkọ́mùsà 530 a lè bí àwọn nǹkan tọ́lọ̀run dá sí wa tá bí mọ̀ nǹkan wọ̀nyí láti fi mọ àwọn nǹkan rẹ̀ sense of sight ojú ìríran hearing ìgbọ́ taste ìtọ́wò smell ìgbóòrùn àti lámsù feeling kádi nǹkan mú àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí àti ìdọ́lọ̀ ẹ̀ ń sùn ọlọ́run ti dé àríwá ẹ̀dọ́ ẹni ó dé rùn bí àríwá fine product ọlọ́run work tó lè wọ́ àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàyí tí mo ní sọ́lá àwọn tó ń gbèrò ń dúró àdá òṣọ́lá máa tí ìṣòro ti a pẹ̀lú àwọn májẹ̀mọ́ rẹ̀ wà fí àwòkọ́ ti a àti àwọn àsìkò rẹ̀ àlùmọ̀ tí a fi pẹ̀lú àwọn wàjìbá àwọn àkánù wàjìbá àwọn orígun rẹ̀ àti ọ̀ranyà rẹ̀ àti ṣàlàyé ilé ẹlẹ́ẹ̀kẹta wà ní bá rọ̀sàkọ̀lẹ́rùn yóò fi kún nínú ta ti ṣèjú wọn tọ́lọ̀ fún wọn ní dúkìá wáyé wọ́n ẹlẹ́ẹ̀kẹ̀rí wọ̀lẹ̀rí na yùpínú na bí na ọ́nzìlà ilé ìkàwàmà ọ́nzìlà mìkọ́mílìk ayé yùpínú na bí jàmí ilẹ̀ kútùkú ìlú nẹ́sàlá àwọn tí wọ́n nígbàgbọ́ nínú gbogbo tí àtọ́lọ́n sọ kalẹ̀ àwọn ìtọ́lọ̀ sọ̀rọ̀ kalẹ̀ mánà ní méjì ni Quran àti Hadith Quran àti Sunna àrẹ̀ ọ́ṣàlàyé pé mùsùlùmí ni torí àmẹ́bí ní ìwùjí ìtùlẹ̀ Quran wà ní ṣílá ọmọ afúnmi ní Quran àti ìlú rẹ̀ aṣùfíyà láàrin Quran àti Sunna nígbò ní wọ́n ti bá àwọn ọmọ bóòlù ṣe pé ìjọ̀kúnlẹ̀ ni wọ́n gbogbo ẹ̀rọ ṣàlàyé rẹ̀ kí ni ìdájọ́ méjèèjì ìdájọ́ méjèèjì náà ní kọ́dọ̀ ọlọ́run ti wá ọ̀rọ̀ àyàn ní ti tẹ̀lé àìmọ́tẹ̀lé kan ní méjèèjì yíyàn kan ní pọ́ọ̀sì tàbí ká mú kan lọ́kùnkúnnù kápàkì ti gbogbo agbóhùn Islam ẹlẹ́ẹ̀karùn-ún wàbílẹ̀ áàkì ọ̀fì ìhún fi òkè náà ó ní alẹ́ nínà yóò pè lọ́nà bìrì pàápín báadàlìmọ̀ ọ̀tí. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ògbé ìdí tàbí àjíǹde lẹ́yìn ikú tí wọ́n ní àmọ̀dájú nípa àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú rẹ̀. Eléyìí ni ìròyìn ẹlẹ́ẹ̀karùn gẹ́gẹ́ bí àfá àti mo wá nínú ààyà yìí. Ah, أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون فلتنسوا صلاة إنما نص على الإيمان بالآخرة مع دخول الإيمان بمطلب العملية في الشرعية أولئك أفعل أولي طلب صيد المشاعر إليه ما تقدم مما تصف بصفات الخاص àwọn táà ń sọ pé ìlà ìkà yìí àwọn làwọn tí a fi ròyìn pẹ̀lú àwọn òyìn náà márùn tó kọjá lọ ògbódí àwọn òyìn lèrò àwọn òyìn márùn tó kọjá lọ bí àmà ní tí wọ́n bá fi pè ní lẹ́fà tó fi ń sọ márùn ẹ̀rí pé wàlẹ̀dínà yóò mẹ́lú ọ̀nà bí máa ń sílá àwọn tó gba tí a sọ̀kalẹ̀ ṣáájú rẹ̀ yẹ ni àwọn kàoríta ìjí ìsàbò sórí ìwọ̀rímọ̀ nípa wà máa ń bílá ilé ìkà àti tá a sọ̀kalẹ̀ fánàdì olóbi lọ pé mẹ́fà nínú ẹgbẹ́ ìjọba àtàkọ́ tẹ̀lmáà láàkọ̀ tí ẹ rí ibi náà fi sọ̀rọ̀ tíra yẹn tíra tó ṣáájú ọlọ́run kan sọ ẹ̀kùnrán tó tẹ̀lé olóbi lọ pé mẹ́fà ọlọ́wà ní kùlá ìkà gbogbo àwọn táàròyìn pẹ̀lú ìrẹ́fẹ́ fàyí wà ṣáwọ̀ ilé ìrìsí ìgbọ̀tìrì bóòdí lè olóògbé mọ̀rùn-ún Afá ni ọlọ́run sọ pé ìlàáyíká àwọn ọmọ yẹ. Lé ọlọ́run lo ìròyìn nípa rẹ̀ ní àwọn tó jìnà, ìlàáyíká those, okay, third person and kì í báwọn tún súnmọ́ sọ pé díì yóò ó ní kí nìdí ṣé kò fẹ́ ní ní kí nìdí tọ́lọ́ ọba fi sọ bẹ́ẹ̀ ìyẹ̀kọ̀ ló ń gbé ìmọ̀ ọ̀sán bá ti dì nítorí gíga ipò wọn bí ẹni pé wọ́n ti wà ní ọgbà ìjẹ́ náà ṣẹ̀fẹ́ láti aláìjẹ́ náà òkè ìlàìjẹ́ náà tí wọ́n ga ara àhúdàn àwọn wọ̀nyí ló wà lórí ìmọ̀nà ayé ara èèmẹ́ni wákàá òfíìkè àwọn ló wà lórí ìmọ̀ àti ìṣekò oúnjẹ rẹ̀ olùgbòdíé ó ní àìlá lè ìsìnlá wà kò sí ìjọ olóhùn wà hún ara àdàlùgbòdà wà sáyọ̀ ohun àrí ka annahun yẹ̀sìrún ààrẹ torí ìwà rẹ̀ báyìí وليس عندهم شق تجدهم يقبلون على أعمال صالحة وكأن سراجا أمامه يهتدون به أرواني أبقوا على اليوم الطاعي وان بيدو ليما أتشيكم يبا على شرائيتنا بجيجي أه وان wọ́n rìn lórí ìmọ̀nà yẹn táa ní ìmọ̀ àti kíni ìṣekòǹgẹ́ knowledge ìmọ̀ àti ìṣekòǹgẹ́ àti kéèyàn ṣe kòǹgẹ́ kí ìmọ̀ yẹn tó gbéyàn wà lábára ṣàlàyé bí ẹni òkúta tàbí tó lè gbé èèyàn ṣùgbọ́n bẹ̀ wọ́n á rí tó sì mọ́lẹ̀ gbòòrò tí ò sí ìrújú tàbí òun bẹ̀ kò sí lọ́dọ̀ àwọn tá a sọ iye méjì bẹ́ẹ̀ sì ni ò sí ìrújú torí pé ìta méjì ló máa gbọ́ ìrìn àti kékeré alákọ̀ọ́kọ́ ni iye méjì lọ́bàá ti sọ̀rọ̀ ọlọ́run tẹ́bà ti ń ṣe iye méjì lú ní jẹ́ mọ́sùlùmí náà gẹ́gẹ́ bí ìta sọ lánàá nígbàtà mọ́ àwọn ayà wa tí ẹ máa ṣe èrí ìṣúlé rí bẹ̀rẹ̀ ìdíjẹ́ mùsùlùmí látòrí kúkú ṣak èkejì òun ni àṣùbùhà ìrújú tí ìrújú bá dé olèdé èèyàn náà lọ sí látara ọ̀rọ̀ yẹn rú lójú kàkà tó béèrè fún kéde fún àlàyé tí ẹ ta kí ni kúrò ìrújú yẹn kúrò kò sí béèrè inú ìrújú yẹn ni ó wà tó fi lọ sọ́dún ní òrùjú ilé wà irú rẹ̀ máa ń sára ṣẹlẹ̀ sí àwọn obìnrin ó dá àtọkùnrin náà ló ṣẹlẹ̀ sí gbogbo mùsùlùmí fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ táa fi sọ́mítà ń gbọ́ káwọn ẹyọ kan péré nú ẹ̀ pé èèwọ̀ ní mùsùlùmí ò gbọ́dọ̀ lọ bóyó dájú dání bóyá olùrẹ́rìndínlógún bóyá àbí ọ̀rọ̀ àpá bóyá àwọ wọn ní bèèrè owó bóyá omi ni wọ́n wò fún yìí bóyá kùránì gan ni wọ́n ṣe tọ́lá abirẹ́ nìkan tó lọ sọ́dọ̀ wò mí orí ìṣọ́ṣì ìṣẹ̀lẹ̀ bà tó wá ń sọ fún ọlẹ́kùn láàrin ìlú ìṣípò tó ti wo nǹkan fún láàrin ìlú tó wá ẹ̀sàn ni yẹn dájú ẹ̀ ló dájú ẹ̀ ló lò fún ẹ̀ ògbé àbíkẹ́ ṣùgbọ́n òun kà tó fi wọ́n mọ́ jùtẹ̀ sí wà náà òun àwọn àwọn ìgbéyàn ní wọ́n àkà tàbí yẹ́kẹ̀ ló gbé síwájú tó fẹ́ tàbí tẹ́ pàtó mọ́ tó ń fi báyọ̀ àwọn tó fún tẹ́lẹ̀ ìgbẹ̀fẹ́ báyọ̀ mọ́ mi mọ́ pàlàwọ́ àwọn ṣà gbájú ẹ̀ ní tí a ń pè nínú mẹ́kírẹ́sì ẹ̀rẹ̀mẹ́mákírẹ́sì gọ́ọ̀dẹ́pì ní ọjọ́ dáadáa máa ń sí àbáwọn tó ń sọ ẹgbẹ́ binary làwọn lóòrùn sí ní ìyẹ̀fẹ́ náà ní ọwọ́ àgbélò rẹ̀ ní oṣù ṣàlàyé oríṣiríṣi ọ̀nà pàdé tó kàn ló tó gbójú sókè náà tó bẹ̀rẹ̀ tó ń sọ gbogbo ẹ̀ pátáyè wọ̀ nínú ṣẹ̀rí àìsàn ṣùgbọ́n a mọ àwọn àfáà bíi méje ní ìlú àti méjì àfáà ńláńlá pé á ṣìfì máa mú ìlú ṣìfì máa àwọn mọ́ṣáláṣí àwọn tí wọ́n pán lé iṣẹ́ yìí ni wọ́n yàn láàyò tí wọ́n ń ṣe ṣẹ́m tó lè mú ìjú wá àti ló ń ṣẹlẹ̀ ṣáwọn àfáàyè ìṣẹ̀lẹ̀ ọlọ́run ẹni ọlọ́run sí ni wọ́n wọ́n dẹ̀ rí lọ́dọ̀ tí wọn wọ́n ṣe rí wọn ah, ìwọ̀n wọ́n dára wọ́n mọ́ ń ṣàlàyé ọ̀rọ̀ kí wọ́n

ohun àbí mọ́ ṣe òṣùn wọn tàbí lóògùn iṣẹ́ ayé wọ́n á rẹ̀ láyẹ̀kù ní ọ̀pọ̀ lálàáfíà ara hátà ánà rẹ̀ ní àkóṣàṣe ìmùkàlẹ̀ hànà kódà tó mi lórí èyí tí mò ń sọ̀rọ̀ ẹ̀rí rí ìkàkọ́lọ̀ sí àbẹ́mì sọ pé èyí gangan ìṣísù ìgbìnikẹ̀ tẹ̀lé rárá. èmi náà gbìyànjú láti tẹ̀lé tọ́lọ̀ ń sọ àbẹ́bàrẹ̀ bí wí pẹ̀lú lórí àlàyé àwọn sọ ábà bí mo ṣe lágbára. òmí náà lè wà kó mọ́ ìyẹni tàbí kéjì gánà tí ẹ̀sí ìdí náà ti bẹ̀. kéèyàn rí ń gbò mí èyí tó tọ́ ni ká béèrè lọ́wọ́ mi pé bóòlọ̀ rí ti rí sí ìbá máa lọ ṣèwádìí báyìí gbogbo ti yé wa òbí bí àtúntàṣù ṣe òmìnà tó kí ní ọkọ̀ rẹ̀ rárá o èèyàn lè mọ́mù yẹ́ la ṣiṣẹ́ táwọn wọ́n dáàbí àwọn ọmọ sọ pé mẹ́rin kí làwà ṣàfihàn mẹ́rin kìlá pẹ̀lú ìmọ̀ ṣàfihàn pẹ̀lú

ọ̀nà yẹn ò sì ní nǹkan bí ìkòtò kò sílẹ̀ kò sí gbedere gbogbo ẹ̀dán lọ ni gbogbo Fàlẹ́sẹ̀ ìdáhùn ṣàkù kò sí èméjì lọ́dọ̀ àwọn tó ní ìròyìn tàà ti kàṣẹ́ yìí. Àwọn ilé wọ́n máa ń gba gbogbo balloon gbogbo àwọn iṣẹ́ dáadáa àmẹ́rin sọ́ọ̀rì à. Wàkàánà sí ọjọ́ àmẹ́rin tó wà wájú wọn tó bá tó bá kù tàbí bí wọ́n máa tùbà àyà àwọn tẹ̀lé tó di tàbí ìrìn wá kan tọ́ọ̀ṣì nígbà tó kù kù ìmọ́lẹ̀ yẹn láwọn ṣe gẹ́ni láwọn tẹ̀lé bí ẹ tó wà wájú wọn tí ń ṣe gẹ́ni tí ń fi wọ́n mọ̀nà lọ pẹ̀lú nínú mọ́ta láyé àtòrò náà sí àtòrò ìṣẹ̀lẹ̀ àtòrò ó lú àwọn tá a sọ àwọn òrùn ní òyìn lára fún àpẹẹrẹ wọ́n mọ̀ yẹ àwọn àtòrò kí ló ń pè ní àṣírọ̀ sírù àwọn àṣírí tó ń bẹ níbi òfin ọlọ́run wọ́n mọ̀ ronú sí kí ló lé tọ́lọ̀ fi ní kanù kí wọ́n ti gba ohun tó máa rò pàtàkì máa kí èmì gbogbo ìgbà lágbàgbé ọlọ́run wọ́n lè mọ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ wà kíkàmìhà àwọn ọgbọ́n tó kún فَيَعْلَمُونَ مِنْهَا مَا يَخْفَى عَلَى كَثِيرٍ مِنَ النَّاسِ nínú àwọn ayà ọlọ́run èyí tó pamọ́ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú táà lè rí àyọ̀nà ayà ní àwọn ọmọ rí ti wọn ẹgbọ́pọ̀lọpọ̀ ó tàn fún ayà ní ohun tó dùn tó lẹ́ àwọn ẹ̀rọ ti pọ̀ jù ní ojú ìbéèrè ìsí oríṣẹ́ èyàn ò dáká sọ skóòlù ló bá bí mi bí pàtà sí àyà tó wù ní ohun tó dùn ní ní ohun tó àwọn sọ̀hábà àtàwọn wọ́n ṣọ́ṣe wọn

إن الذين قالوا ربنا الله ثم استقاموا kọlu ọgbùnà lọ́pù fún àtàkọ́mú إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت آدم إلا سبحانك فقيم عذاب النار سورة آل عمران سورة كريم أخي يا سورة يا أبي الله فارينا الله فارينا الله الله إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنودهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقنا فيه الله ني آية 190 سورة 3 آية 190 سورة 3 آية 190 الله ني dájúdájú sí kọ́líkì sàmàwáàtì àti ó ń bẹ nínú ìṣẹ̀dá sánmà àti ilẹ̀ ọ̀tíláàbì lẹ́yìn wọn náàrí àti títẹ̀lé tí òru tọ́sàn tẹ̀lé òru tó ń tẹ̀lé ọ̀sán tí wọ́n pàṣẹ fún àwọn láàáyá àti ní bẹ́ẹ̀bẹ̀ ìpòlílẹ̀ àlèfà fún gbogbo àwọn tí wọ́n lóye alẹ́rínà ya kòrò na wọ́n akìyàmà ọkọ̀ máa ń di ọlọ́run nínú ìyẹn ní dúró wà kòrò ọ̀dà tí wọ́n máa ń jókòó wọ́n máa ń di ọlọ́run wàhálà jùlọ bí i wọ́n máa rántí ọlọ́run tí a bá tẹ̀sẹ̀ lílẹ̀ bóyá tàbá karúnà fi kọ́lì fi sàmà wá àti wọn àpẹ wọ́n máa ń wòye sí ìṣẹ̀dá sọ́mọ̀n àti ilẹ̀ ọ̀bánà ó wà sọ ibi olúwa wa máa kọ̀ lákúta àdàbà àtìlà gbogbo tó láyé ìdá súnmí ha nìkà mímọ́ ni fún ọ ìdínà kàmẹ̀ntó lè fèrè náà rọ̀ ẹni tó bá mú wọn náà fọ́kọ̀dẹ̀ àkùzẹ́ ìta fún ọjí lójú irú ẹni bẹ́ẹ̀ wà mẹ́rẹ̀ lè bọ́ọ̀lì ní ìrìnàmì àǹsọ̀ kò sì ní sí aláàrẹ̀ṣe kankan tẹ́jú pẹ̀lú ìrìnàlọ́wọ́ ètò alábòsí rọ̀bánà olúwa wa ìlànà sàmìnà mùnàdíyà united ìgbìmọ̀ àwa ti fa'azanna àwádìí gbàgbọ́ ọ̀bánà olúwa wa fàtúrí lánà òmùbánà ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa ọ̀ṣọ́fẹ́ àmìrẹ́fẹ̀lẹ̀ àti tó ti ha àwọn tó sàmójúkò àwọn àṣìṣe wa àwọn tí a bú wa tàbí gbogbo wa hádàmù pàtàwà pàná máa àbẹ̀rọ kó sì bá wá pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọ̀bánà olúwa wa wà á fi náà wà á nǹkan tó ṣàdéhùn fáwọn òjíṣẹ́ rẹ̀ ó máa wà fún wa náà wà látọ́sìdínà wọ́n sì dojú sí wa lẹ́wọ̀n kìyàmà nígbà ọgbẹ́ǹdè ìnàkàlá tó kéré fún ìmì àdá torí pé rẹ̀ kìí yà àdéhùn fásitàjára láhùn ọ̀rọ̀gbógún olúwa wọ́n sì bá jẹ́ ìpè wọn a ní láhùn ní ìrọ̀hámẹ́lá àmì nínú pé mi ò ṣẹ́rá láàrù iṣẹ́ òṣìṣẹ́ kankan nù yí ní sàtàrí àwọn ọ̀pá iṣọ́kùnrin tí ó bẹ́ẹ̀ tó bá ṣiṣẹ́ rí owó nira láàrin òun sàn lẹ́sìn rẹ̀ ni báàlù lè bá apá kan wọn wọ́n jẹ́ ará apá kejì yẹn mùsùlùmí ọ̀rẹ́ ni wá síra wọn pẹ̀lẹ̀rí na ha jàrú wà ó fìrì jú ní ìdìyàrí ọlọ́wọ́ padà sọ́rọ̀ àwọn ará mọ́ká àwọn tí wọ́n ṣe ríjírá tí wọ́n lékòó lé wọn láti ìlú mọ́ká wà ó lò sí wọ́n jagun wọ́n bá wọn jà wọ́n pa àwọn ọmọ tó pa àwọn èèyàn láwùká fi rọ́nà láwùká fi rọ́nà àrẹ òsànyà àti sájájú gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n pa àwọn ádámù wà ní pàtí àrà àrà kí a kéré wọn lè sàn nísàlẹ̀ rẹ̀ bàwá bá bẹ̀rẹ̀ ìdìbà ẹ̀sán nílé látọ̀dọ̀ náà lọ́lọ́ọ̀hún dájájú àrà nígbà orísun sàwà ìlú tó dáa jù nínú

Wọ́n pọ̀ wà láìwọ̀n pọ̀. Wọ́n ṣàdúrà kan lè

láàyá pọ́ kì ní gbọ́yé kí ní ìkan tí ò ní gbọ́yé àrùn máa ń kọ̀rọ̀ àbú sí àkọlì ní sàlàtì máa nẹ́ sàlàtì àyà ẹ tó bá parí kùránì ní ìntótókí tó ní ní ọjọ́ mẹ́ta ọjọ́ méjì ló fi parí kùránì ọlọ́pàá lọ́bì ní kò lè gbọ́ kùránì yìí ẹgbẹ́ ìfúnra fún ó ti parí kùránì lọ́kàn òun ìgbọ́ ó parí ẹjọ́ méjì ó lè gbọ́ yé ó kéré ní owó ìjọjọ́ mẹ́ta apá àwọn gọ́rọ̀ àwọn lọ ẹ́ wọ́n máa wò èsì ìpayà alamúnà ní àmà yá padà pàtàkì ma ayọ̀ ìdàmà yàmzùrú na ilẹ̀ ọ̀dọ́ ìwàlẹ̀kọ́dárí ka an na máa lè ṣàhìlú na la'amọ̀rọ̀ fi maslahati yìí bẹ́ẹ̀ náà lẹ́rìí àwọn ta sọ ìtìmọ́rò yìí ṣe ìtẹ̀lé ìgbà tó bá ronú sí ìdèjùgún tọ́lọ́run àti kádàrà tọ́lọ́run tó kádàrà lọ́rùn èèyàn lórí bí ẹni pàwọn náà ń jẹ́rìí sí àlámọ̀rí yẹn níbi àtúnṣe wọn hátà wà ń kù sí ibùbì náà gbogbo àwòyàsó òkú kódà kó jẹ́ pé tó ṣẹlẹ̀ sí wọn nǹkan tó kó nira bá wọn ni tàbí tó ní wọn lára tàbí tí ò bá wọn lára mú ni tó ṣẹlẹ̀ wọ́n ma wo kádàrá pé bọ́lọ̀ ṣe sọ́nù ìyàrá ọ̀nà ànàdáríkà ní mọ̀sùmáhátì wọ́n wá wò pé ètò ṣẹlẹ̀ táwọn náà ìdá yìí tàbí ìnúnira yìí àtúnṣe àwọn ló wà fún dáadáa àwọn ló wà fún ọlọ́run gbé wa burú sáwọn wọn mi rọ̀ bí i àwọn wọ̀nyí wà lórí ìmọ̀nà wọn wà yòhúdá markabun yànjáwòrán bí ìmìnà ìhàlá ó dàbí ẹni pé ìmọ̀nà yẹn ní ohun ègò kan tó ń mú ìyàn yege kúrò níbi ìparun a ó sàfihàn tàbótí oju ọkọ̀ ojú omi kan tó máa mú ìyàn yege bí i Ìgbàbílẹ̀ bá bí wà náà kò rí omi kò lè tẹ̀rì sínú omi. Fàúrù tàmà kìnnú nà, bọ́ yàtà tàmà kúnni nínà lè gúdà lè ánìyàwó alé. Àwọn eléyìí, àtàmákùnù ń bẹ fún wọn. Hmm? Tẹ̀mkín, ìdúró ṣinṣin lórí tí wọ́n ní màá ṣàlàyé ìtàkì ní alẹ̀ ìmú wọ̀sà òfin fáwọn lè bẹ̀ lórí ìmọ̀ àti ṣe kò rí jẹ́ ṣẹ́mọ̀ ìdá tí wọ́n sọ pé ìmọ̀nà ìmọ̀nà yẹn méjì ní tàbí ìdáyà alìdáyà tún ìdáyà táàrí ìmọ̀nà ìdáyà bayan wal irshad ẹlẹ́ẹ̀kejì ni hidayatu tawfiq hidayatu bayan wal irshad ìmọ̀nà àlàyé àti ìjúwe fún mi ìyẹn ànábì ń ṣe ànábì ó mọ̀ ṣàlàyé báyìí ní kẹ́ẹ̀ṣe báyìí lọ́lọ́ sọ ó ń ṣàlàyé fún wa ó sì gíní ó sì júwe fún wa ìdáyàtò ìbáyá wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lórí ìhùdá èèyàn oníṣẹ́ ìpè ní wọ́n wà lórí ìmọ̀ yẹn wọ́n ní wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ìdáyà tún sọ̀tí tí wọ́n ṣe kò ń gẹ́ kìí yẹn gẹ́gẹ́ tí wọ́n wá dẹni tí ó máa lò òun ẹlẹ́ẹ̀kejì àwọn tọ́lọ̀ ń sọ bí pé

tí wọ́n gbà pé ọlọ́run gangan lànábì sọlọ́wọ́ ayọ̀sọ́lá ó wá láti ara àfíìdà burúkú kan táǹkù ní wáhídá tó lè wòjú nínú èbó àpè ní unity of existence unity of existence yẹn ní pé gbogbo nǹkan ẹyọ kan ni onífẹ́ bá ti wà lóde tẹ́nìkan ṣàdúrà aláwọ́ máa ń tàkúlù wà ní kàkúlù ẹgbọ́rí mo ṣe ń sọ ìgbẹ́gbọ́rí aláwọ́mà ń kàkúlù wà ní kàkúlù wà ilé kàkúlù wà kúlùkúlù ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ Gbogbo tó ń sọ ní ọ̀rọ̀ burúkú. Ìrọ̀ Ọlọ́run kùnú òtù ẹni gbọ́rẹ̀ kùnú òtù tààrẹ jùlọ.

wà ní ìtàkùnlù ọ̀dọ̀ lẹ́ni gbogbo nǹkan ilé ìtàkùnlù ọ̀dọ̀ lẹ́ni padà gbogbo nǹkan wà kúlùkúlù gbogbo nǹkan náà gbogbo nǹkan ṣẹlọ́rọ̀ yẹn ìtún àkídà ni ìtúnmọ̀ ẹni pé gbogbo nǹkan lọ́lọ́run ó láti ní wájá tí ó dé ọ̀pọ̀ tí àwọn obìnrin òun tó ní àwọn tó yà ní pápánà wọn ó ní wà máa rọ́gbù ta ni olúwa ẹgbọ́ ta ni olúwa tàlọ́lọ́n bí kì í ṣe alẹ́kìnzí ẹlẹ́dẹ̀ wà máa rọ́gbù ta ni olúwa ilá kì í bá ṣe rọ́ọ̀lìbù kéèkẹ̀dé fa tí è bá ṣe pásítọ̀ tó jókòó sí ṣọ́ọ̀ṣì ọlọ́run nǹkan òun sọ ní pé gbogbo nǹkan lọ́lọ́run ló fẹ́ fàyọ́ òdìgbọ́gbẹ́ nìkan sọ pé tẹ́mọ ayélára ayélára òṣàkà tí ó wà ní orí omi lóòdù sí ayélára ó lọ́lọ́run ayélára yìí ó ṣàrẹ̀ sí ayélára láìláìláìláà so èyí hàn nǹkan burúkú ni so àwọn ẹyẹ ni wọ́n fi sọ sí àná ìbú rẹ̀ kọ́ ọlọ́run ó dẹ̀ mẹ́rin láti ìgbà kí ni mo sọ gán ṣe wọ́n mọ́ ẹ̀rí wá nínú Kùránì ṣùgbẹ́rì wọn ẹ̀rí rọ́ níwò nínú ẹ̀rí tí wọ́n mú wá tó jọ mọ́ nípa ìgbàgbọ́ ẹ̀ tí wọ́n ní ọlọ́sọ̀fánà pé ènìyàn kà látàhàdí ìlàásìrọ́ ìlú pé dájúdájú rẹ̀ ànábì òun máa ń fi ní mọ̀nà lọ sójú ọ̀nà tààrà ló máa fi èèyàn mọ̀nà ọlọ́run ajẹ́pá ànábì náà ń kọ́ ọlọ́run ọ̀rọ̀ ìmọ̀sọ̀ yẹn ọ̀kọ̀rẹ́ àìnímọ̀ tó gún ṣe sọ ni ìmọ̀nà bánà sí fi wá mọ̀ orí kí ni ìdáyà tó ìṣà wọn bàyà ó fi wá mọ̀nà pẹ̀lú kí ni àlàyé àti júwe ṣùgbọ́n ti tọ́lọ́ ní ìdáyà tó tẹ̀wọ̀fí kó fi wá mọ̀nà pé ká gbà á ànábí ò lè jẹ́ kí ni ó gbà lọ́nà fi sọ padà pé ìnákàlà ń tàà bí mẹ́n àbáfà ìrẹ ò lè fi ẹni tó bá wù ẹ́ mọ́nà rẹ̀ àtúbì wà láti ìnàlọ́ àyà àbí mẹ́yẹṣà ṣùgbọ́n lọ́wọ́ bá fún ara rẹ̀ ló máa ń fi ẹni tó ṣe kí ni ẹjọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ tí àti ó dàrú torí tó máa ń jẹ́ kí n ṣàlàyé ní pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa gbọ́ oríṣiríṣi wá àṣì máa lọ oríṣiríṣi táàmà gbọ́ ní ìnákàlà sáàdì ìnákàlà sáàrì láti ọ̀sẹ̀ ìṣúra òlè jẹ́ ìbáwà àti ìnákàlà sáàdì wọn àbáwà káàkiri fún àti nọ́mbà rẹ̀ ọlọ́run kó ṣàmì ọlọ́run ní máa fi ní ìṣe kò ní bẹ́ẹ̀ nínú sọ́rọ́ tó tẹ̀kúrè ìdáṣàmsù fún ìrọ́tì títí dé parí parí ìrọ́lọ́ ní wà mẹ́ta ṣàúnà ìlà ayíyàṣà àgbọ́ọ̀hún ọgbùnrin àdàmù ọlọ́run tó ló fẹ́ ọlọ́run ní ẹ̀ ìrọ́tì ìlà ayíyàṣà àlọ́run àyàfítọ́lọ́run bá bá fẹ́ ọkùnrin ààrẹ ní ìwà gbogbo àtàláyé وياب الله إلا ما أراد يريد المرء أن يؤتى منه وياب الله إلا ما أراد يقول المرء قائدتي ومالي وتقوى الله أفضل ما استفاد وتقوى الله أفضل ما استفاد يريد المرء أن يؤتى منه

pàtàkùwà lọ ìhàtọ́lùmọ́ tàfàádá èyí tó lè ṣe ọlá ń fà ní jù ní ìbẹ̀rù ọlọ́run náà pẹ̀lú ẹmọ wà náà tí sì rọ́dù rí ọdá ó sì rí ibi tọ́lọ̀ ti sọ bí àdájú òṣìṣẹ́ tó 28 ayà 56 ọ̀sọ̀sọ́lọ́ ní ìmẹ́gà látàdì mẹ́jàbáta ìrẹ́kò lè tí ọ̀nà mọ́ ẹni tó fẹ́ràn ẹni tó fẹ́ràn ànábì láìjẹ̀ rárá ẹni tó rù ọ̀rọ̀ ìfọ̀nàmá wà láti ìtàkọ́ à ṣùgbádájú ọlọ́run yáájí olóman bí mẹ́rin mẹ́jì àṣà ẹ̀tún wà ó wà áàlà nípa àwọn alímọ̀ tẹ̀lé àwọn tó mọ́nà tí àgbẹ́ àyà yóò lọ mọ̀ ṣàlàyé rú sí pọ̀ àwọn ló mú jáde ní òkúrá ààrẹ So let me just give you. Máa kún tàtẹ́lì rí ìmàlì kìtàbù, ọlọ́ní ìrẹ́ ànábì, máa kún tàtẹ́lì rí jẹ́kàkì náà, ìdí fọ́ sí wẹ́wẹ́ ni. Wàkàdárìkà wàháyà, gẹ́gẹ́ báyìí láti ìrẹ́ṣẹ́ ìlẹ́ náà, olówó ní amúrìnà, ní àfihàn rí eh, rúwàhàn iṣẹ́ jíjẹ́ kùránì yẹn ni amúlì náà látọ̀dọ̀ wa pẹ̀lú àṣẹ wa máa ń fún tàbí rí ààbù ó mọ́ tí ń jẹ́ tẹ́lẹ̀ ànábì wà ó tí ń jẹ́ gbàgbọ́ òdodo tàwídò rúbíyà ولكن جعلنا نورا نهدي به من نشاء من عبادنا ṣùgbọ́n àwa jààlìnáhù la ṣe lóòrọ́ ní ìmọ́lẹ̀ àwọn kan wọ̀nyí ọlọ́run ṣe ní ìmọ́lẹ̀ náà dí ibi yìí a máa ń fi mọ́nà ṣáàrù a fi máa ń tọ́ sọ́nà ẹni tó bá wù wá nínú ìbáàdìnà nínú àwọn ẹrúsìn wa yẹ́ fó wọ́n náà ló ṣàìwà náà bí ilẹ̀ ṣáà

àfáàkan tó wà níwà 27 years lólò níjọ́ tó jáde ó jáde láláìmọ̀ kan kò sí ládá kankan tí ó gbà lórí 27 years tó lò bẹ̀ tí ò bá ṣọ́ra yóò tún jí àtọ́jọ́ náà àtọ́lọ̀ bá ṣàmẹ̀ reason 27 years ni òfin kí jímọ̀ abálẹ́nìkan wà lówà fún 27 years ó sì wà nínú ìlú ìtumọ̀ rẹ̀ ní pé kò fi jímọ̀ fún 27 years ìtumọ̀ rẹ̀ ní pé kò fi rùn jẹ̀mọ̀ fún 27 years ó wá jáde àwá ní orí ìdé ẹni tí ò kí náà di jímọ̀ tọ́lọ̀ ń paláṣẹ ní Kùránì sọ láti jùmọ̀ àkókí fún 27 years ẹwà lọ́rẹ̀ ọlọ́run jáde òkírùn jẹ̀mọ̀ tọ́lọ̀ ń paláṣẹ fọ́kùnrin ká kí fún 27 years báwo ló ṣe wá fẹ́ jọ rẹ̀ ọlọ́run ó sì wà ní òlú ó ń gbé ní ilé yàrá Fáànà ti bá bẹ́ẹ̀ sí lọ tó bẹ́ tí ó lọ ní mọ́ṣáláṣí yóò ṣe rí ìkà. Jọba ń kí jímọ̀ ní òṣù jímọ̀ fún wọn bẹ̀. Jọba ń kí jẹmọ̀ wọn jọ kí o ní òṣàájú wọn. Báwọn sọ àbà ṣe ń ṣe ìrìnlẹ̀, mọ́ṣáláṣí tẹ́ fi ń kí jímọ̀ lè yóò ti lọ ṣe ìkà. Ìjọ jímọ̀ yóò bá wọn kí jímọ̀. Jọba ń kí òun jẹmọ̀ yóò mọ̀ bá wọn kí. Olùkọ́ ọ̀rọ̀ yẹn. Ẹlòmí ò tẹ̀ ní kírun fún 27 years nínú, yóò kọ̀ mọ́ ṣe aláà aláwọ̀ láwọn àgbọ́ títí ilẹ̀ ó fi ṣú tí ilẹ̀ ó fi mọ́ àrígbọ́ nǹkan mi kò kírùn èèyàn kírùn mú jẹ́ ẹgbẹ́ ilẹ̀ àfẹ́ lọ́rẹ̀ ọlọ́run ṣẹ́rí àpò jíjẹ bẹ́ẹ̀sì lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí bàmọ́ wù bí àfààyàn ni ọlọ́run lórí àyè ọlọ́run ṣàmì máa ń rí bí ní máa ń nàṣà omi ìbá àdínà ẹn tó bá wà náà àwọn ẹrùsì wà láti wọn mọ́ wà ìnáka ọlọ́wọ́n tó dájájú rẹ̀ ànábì ìlà táhábí ìlà ọ̀sẹ̀ ń bó sàkè ó máa ń tọ́ àwọn èèyàn sí ojú ọ̀nà wípé ìnẹ́kà látàrí mẹ́hàbátà ẹn tó wù ẹ́ tó fẹ́ràn ó lè tí mọ̀nà ó lè jẹ́ kó bá Islam ilé ìṣẹ̀lẹ̀ sí nígbà tí àbútọ́lìbù jẹ́ àbúrò bàbá ànábì bàbá kan ló bí àbútọ́lìbù àti Abdullahi tó bí ànábì gbogbogbòye ìgbà tí Abdullahi kú tó jẹ́ bàbá ànábì inú oyún lànábì wà àbí ẹni tó wá jẹ́ bàbá tó bí bàbá ànàbì náà pè ní abdulmutọ́lì olówá tọ́jú ànàbì bàbá náà rí fọ́n fẹ́ kú nínú àwọn ọmọ bàbá wọn ló nífẹ̀ẹ́ ànàbì ní wọn wá àkútọ́ níbi olóbi wá pàálé wọn ò tájà fún wọn ní ìṣúra ọjà lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì wọn tí wọ́n jẹ́ kí wọ́n gbé lè wọn wọ́n kó gbogbo wọn nínú ọ̀gbìn tó sáǹtẹ̀ ní wọ́n àkìtàn ní maka ilẹ̀ ní gbogbo wọn gbé àmọ̀ ìhúsùn ènìyàn ọdún ìbànújẹ́ Aisha àtàrí kọ̀ níyàkú ààrẹ jẹ́ ẹ̀mọ́ jẹ́ àbútọ́lì ó tó tẹ̀lé àwọn mùsùlùmí lọ gbẹ́bẹ̀ ẹ̀rùn náà jọ wọ́n jọ ń jíyà nílẹ̀ ni wọ́n sọ wípé

wọ́n ní kò sí tó jó sọ bẹ́ẹ̀ ju ìbẹ̀rù tàbí tìjú táwọn yóò sọ pé ẹ̀rí tó tẹ̀lá mi kó má bàa ta tìjú lọ́lọ́wọ́ sọ pé lórí òṣèrà àbùsọ ní kó lé bí mọ̀nà ọlọ́run ní máa fi máa fi máa fi yàn mọ́nà ẹni wá wà láàbùn adájọ́wọ́ tó ṣí pẹ̀rẹ̀ ìbẹ̀tọ́ wọ́n ṣe náà ní pé kí ààrẹ ìṣúyẹ ní iná orí nàìjíríà rẹ̀ tálúbàtà sífàsì náà ṣùgbọ́n ọpọlọ rẹ̀ lókè yóò máa sọ ọkọ̀ yóò wá rò kó òun jìyà ju iná tó rẹ̀ ìyá ìkéré jù sọ kí ni mo sọ lọ́bẹ̀ òun ìlàríkà aláàmùdáàmì ọ̀fẹ́ wọ́n mímọ̀ ń pa ẹ̀ ọlọ́run sì tìlẹ̀ bí wọ́n ṣe kò ń gẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ìyá rẹ̀ obìnrin pín ní wọn pé ẹkọ́ ń lo jìlbá ṣùgbọ́n lọ́nà kan àbí lọ́nà ní kòdó irú ẹni yẹn kéje tó yóò pàkó kéje tó yóò gbógun ti ẹlẹ́ṣẹ̀ ni ó yàtọ̀ fẹ́ tó ní ó nímọ̀ ń fẹ́ ọkà ẹni bẹ́ẹ̀ ṣe kà ń fi wọn ìgbàgbọ́ o ẹni ọmọ náà ni ọlọ́run ṣe wà lọ́mọ náà ọlọ́run ìlú láàrínká àwọn wọ̀nyí aláàrúdá rẹ̀ ọgbì ayé kọ́ọ̀rí kì í lè rọ̀dá bí olè òmúrùn ìdì àwọn ni wọ́n ń bẹ lórí ìmọ̀nà látọ̀dọ̀ olúwa wọn olúwa ni ẹni tó dá wọn tó ń ṣàkóso àlámọ̀rí wọn wà rògbò bí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ń bí kí aláàrùdá ní rọ́bì yìí látọ̀dọ̀ olúwa wọn jẹ́ fáwọn sọ kàwé lè wù bí yà ọ̀rọ̀ pé ti ń jẹ́ rọ́bì kúrò ní ẹni tó ṣẹ̀dá wa ẹni tó ń pèsè fún wa tó fi ń ṣàkóso àlámọ̀rí wa the creator the sustainer and the director hmm? olùdá wa olùpèsè fún wa sustainer àti olùṣègbè ní olùṣàkóso wa tó mójútó àlámọ̀rí wa alámójútó wa. Hmm? àfáà ó wá ń ṣàlàyé fún wa ipé mírọ́bì ìtọ́lọ̀ ń sọ ń bí pé ìmọ̀nà látọ̀dọ̀ olúwa wọn àdáyẹnrí ìṣẹ́ àkóṣínú gbogbo táǹpẹ̀ ní rògbòbíyà látọ̀dọ̀ ẹni tó dá wọn ìmọ̀nà ti wá látọ̀dọ̀ ẹni tí ń pèsè fún wọn ìmọ̀nà ti wá látọ̀dọ̀ ẹni tí ń darí àlámọ̀ rí wọn tí ń ṣàkóso ẹ̀ tó nìmọ̀nà ṣe kò tí wọ́n fi wá ṣe kò ń jẹ́ orí ìrẹ́ ayé àti kíni àtọ̀run ọlọ́wà ni wà láàríká ohun lè mọ́ ìrọ̀rùn àbá ní alìjúmọ́lá tó mùtádà wà kọba mùtádà lè hásù تأكيدا لما يفيد اسم الإشارة الأول في القلوب المختبرة والعناية بالتهم ذي كأنهم حضروا بين يديه المتكلم وفي الفصل بين الرجاية والوسيلة ẹjẹ́ kí ìgbìyànjú láàmà àti ṣàlàyé ẹ̀kùn yíwa lọ́rùn jù yíwa. àlèdáyà tó àlèfàlà balùwàsílá túnmọ̀ wàlìfàláhù wàlìfọ́sù lè mọ̀tòrò rànìjáàtù bí nà ìmọ̀hó wáyà kàrínà tó ń jà mí àtún lè tìfà ìjẹ̀mí ìṣòro wà òṣòro ìjẹ̀mí ìkọ̀ ìlú ẹjẹ́ ìgbìyànjú ti ṣàlàyé bí wọ́n sọ fún wa wà láìka ó àti pé kù náà ìkà àwọn wọ̀nyí gùn àwọn gangan ni alẹ́kùnrin àwọn tó ṣe kí tí wọ́n jẹ́rì ṣẹ́ẹ̀ká rẹ̀ sọ pé àwọn ni ó jẹ́rì aláàrẹ̀sọ ìlàríkà àwọn láti ṣòro rẹ̀ alẹ́mọ́kì rùn àwọn ló jẹ́rì subject and predicate olúwa olúwa àti predicate. ni ó ìyẹn ọ̀tọ̀. Ẹni subject and predicate fún fẹ́ yìí máa ṣe lọ́gbà máa ń ṣá. Predicate yẹn jẹ́ àbọ̀ yẹn ni màfóònù bí object yẹn tù mélòó yìí. Fẹ́ǹkẹ́ ẹgbọ́n English dáadáa, subject and predicate. Ọ̀rọ̀ tàbí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ìró nípa nǹkan tá à ń sọ. Ìlàáríkà àwọn wọ̀nyí, ẹ̀kí ló ṣẹlẹ̀ sí wọn, àlùfẹ́rún wọ́n jèrè èrè yẹ ní ìró nípa àwọn tàdápọ̀ ṣùgbọ́n bàbá lọ fi ọ̀rọ̀ arọ́pọ̀ orúkọ mí ìtẹ̀lé àwọn àwọn àwọn yìí gangan alùfẹ́rún ló jèrè wọ́n ní kí lọ́rẹ́ fún fi ọ̀rọ̀ arọ́pọ̀ orúkọ bí bàbá sọ pé àwọn ìyẹn gan-an ìwọ ti rí gbọ́rọ̀ pé yọ adé ẹ̀bá ìlà ìkà gúgbò ìgbòsílò dé àdó Why are those plans in ó ní ìlú tó ti jẹ́ ẹ́ tí ẹ tó ṣàlàyé ọlọ́rin ó la ìka aláhúdá mìírọ̀ bí ìyẹyẹ wa àwà ọlá ìka ọmọlìlú ìhùn ọlá ìka àwọn wọ̀nyí alìmọ̀kìhùn wọ́n jẹ́rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣẹ́ kò ní ìdùnmọ̀ yóò àwọn wọ̀nyí ó wọ́n ti jẹ́rẹ̀ ṣùgbọ́n ọlọ́run wá lọ fi ọ̀rọ̀ arọ́pò orúkọ míì sí àárín àwọn wọ̀nyí jẹ́rẹ̀ àwọn wọ̀nyí olùgbèrè àkọ́lọ̀ wọ́n tún fi ọ̀rọ̀ arọ́pò ní ìsì rú tó ń those are they who are successful àwọn wọ̀nyẹn ni àwọn tó ṣe wípé wọ́n olùgbèrè àwọn tó ṣe wípé àárín àwọn gbẹ̀ngbẹ̀ yẹn ó wá láti kan pápọ̀ ọ̀rọ̀ ẹ̀ pé kò sí èdè kí báwọn wọ́n jẹ́ èyí mọ̀ The pronoun that came between the subject and predicate is to emphasize that that subject are those that we have the predicate. Ohun kan pamọ́ pé ìró ta mọ́ wá nípa àwọn tá àkọ́kọ́ sọ yẹn àwọn nìkan ló wà fún tó tí é èrè tí wọ́n jẹ yẹn àwọn nìkan ló wà fún gbogbo kí ó fi mọ̀ kàlọ́ tó túmọ̀ sí ni. Ó ní ka á ń nà ohun hálọ̀ ọ̀rún bẹ́ ilẹ̀ yàdá ìbùkọ̀ pàdé tí ẹ̀ wọ́n wà wájú ẹni tí ń

àti súnmọ́wà fún àpẹẹrẹ abẹ́ gbé mọ̀mọ́ tààtà sórí páànù nígbòrí mọ̀mọ́ wà kí láti sún wá mọ̀mọ́ orí páànù ọwọ́ wa ọ̀tọ̀ kí láàlò àkàsọ̀ oníwà sílà gbogbo ìwòye gbogbo ìyàn ẹlẹ́ẹ̀kejì abẹ́ gba sàtífíkẹ́ẹ̀tì dìgírì abẹ́ ní dìgírì lọ́wọ́ kí láti sún wá yunifásitì dìgírì àkàtọ̀wó ládàrílẹ̀ àlọ́ àlọ́ àlọ́ gba admission university àwà á ṣe gbogbo ọ́sìn ọwọ́ wà tẹ̀ certificate olùgbóyọ́ adé ààpù fẹ́ mọ̀ṣẹ́ tailor very good àfisùn rẹ̀ nìyẹn kí ló ṣe ó kọ̀ kíkọ̀ yẹn ní ìjí òyìn ọdún ìdí ìrìnṣẹ́ tailor olùgbóyọ́ dàrú nínú àyà yìí kí wá ní àfisùn hmm? kí sì ní ìtógbé wọn dé bẹ́ẹ̀ àfáà ní fàlìgọ́ọ́yá àlèfàlá ee àfíṣún gbogbo mọ̀mí níní àlèfàlá orí èrè afẹ́jẹ̀rẹ̀ afẹ́yege lọ́dọ̀ náà wà ní wà sí ìlà in tí ó gbé wà wà sí látùmú tí ó wà tó wà débẹ̀ náà sábàkọ̀ orí gbogbo tá ti ṣàlàyé yẹn àwọn ìròyìn mẹ́fẹ́ bàbá amúwà yẹn ní ó wà tó wà dé bí àfíṣún wà pàfẹ́ jèrè yẹn ó nínú ayé àyẹ́lọ́ jẹ́ dání níbẹ̀rẹ̀ nípa rí pé àwọn ló jèrè kí ló gbé wọn débi èrè àwọn ìròyìn mẹ́fẹ́ ẹ̀fà yẹn ló gbé wọn débẹ̀ wọ́n táyà ìṣúwà ní ìbẹ̀ wọ́n ni lọ́pẹ̀ ní àbùfà láàrin mo pè lérè yìí ó wà ní fáwọ̀sùn ìbí ìmọ̀tòló kéèyàn jèrè pẹ̀lú tó ń wá wọ́n ti ẹ̀já jú nínà sì là níbi tí ń sá fún tó bẹ̀rù nǹkan tó ń fẹ́ ó sì ọ̀ in tó fẹ́ ó là tó ń bọ̀ lẹ́rù òun náà pè ní fọ́ọ̀s kí ni gbogbo wá wá fẹ́ wà lè jẹ́ náà kí là ń sá fún iná ẹni tó bá ti wà lè jẹ́ náà àlèfáúsù bìrìnà tí ló gùnù tó jẹ́rẹ̀ ìdí ń wá tí ò bá ti wọ́n náà ń kọ́ àmìnàjá tún ilẹ̀ nǹkan tó pọ̀ sínú ni láti lè kí dànù gbogbo tí ń jẹ́ aburú kọwọ́ wọ́n sì tẹ̀lú gbogbo àtìdà lọ́n fún alágbòrí ọ̀rọ̀ rẹ̀. Èyí sàlàyé lè inú odò gírámà. Náà, alifawai, ṣe ìdún wa ní kí ni àwọn ẹ̀kọ́ àbáwọn àǹfààní táa lè jẹ nínú <laughs> àwọn nǹkan wọ̀nyí ti kàí. ẹjẹ́gẹ́ ìfìyẹ́lẹ̀ ló ti sàlàyé ẹ̀ pọ̀ kí tó máa tó kààyẹ ní kọ̀ọ̀kan aláìṣẹ́ ìṣò kí ló wá pẹ̀lé inẹ̀lẹ̀bí ìnà káfàrù báàkà àti káyà mélòó ni áyà lákọ̀ọ́kọ́ tí wọ́n láti máa káyà ẹ̀ tí wọ́n parí ẹ̀bí ìláìkà aláùdámi ìrọ̀dí. ní oláìkà aláùdámi ìrọ̀dí pàkúrúláìkà mọ́lé wọn bèèrè ohun láti wọ́n láti máa kìí. ẹ́ ṣe wọ́n láti máa gbọ́ láti máa gbọ́ láti ìlọ èlé mọ́ mọ́bà

Nígbèrè ní ìjọ̀ǹtẹ́ ìlú. Ní Yídì, ta ló máa ń ka ìmọ̀? Kò kọ́ mọ̀ kò kárí ilé mọ̀mù kan ní wọ́n ká lù yí. Sábì ìsmọ̀ ọ̀dí kàlẹ̀ ààlà wọn mọ̀ sábà àti àti wátàmẹ́ ìwàtọ́ríkì àti ẹ̀ẹ̀rẹ̀ wọ́n lè máa ké ìlú mèrè ìjìyàn ṣùgbọ́n pẹ́lẹ̀ Yorùbá ò ibi wòlímọ̀ láti máa ń bọ̀ ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ pé kìí ṣe wúrú láì àkùkọ̀ rẹ̀ kò láà ìtàníkìní ṣùgbọ́n níbi àwọn wòlímọ̀ tí àwọn àpá ń ṣe ń pè wọ́n mi kí wọ́n fún ẹ̀ kó mú kùránì láàkó sí ọlẹ̀ àkùnrẹ̀ kọ́kẹ̀ olè balẹ̀ nílé ìmọ̀ lórí jẹ́ àwọn àbá kan wà tẹ́lá tí wo kí hàn Ẹwà ti lè gíní mo pé, ìlàwà ti lè rò fi ẹ̀hàn láìpé tó fọ́ ọjọ́ àpò tí ò sí kọ́bọ̀. Ó sì bẹ̀rẹ̀ ṣe ìgbẹ̀gbẹ̀ ló mẹ́ra ìṣàbẹ̀ ẹgbùn sọ̀tàìtì. Mọ́lẹ̀ ní bàjáàjì tó kọ́mọ̀ sí 300,000. Kò láti wá gbọmọ sí ìrìnlá àti ní 50,000 lọ. Yóò kàn wá àwọn ọmọ mímọ́ kan láti ní ọ̀pọ̀ tí ó. Yóò kàn sọ fáwọn ọdún ilé ẹgbẹ́ mọ́ra wùlímọ̀ wùlímọ̀ jù tó wọ́n ti lọ́pàá rí wọ́n á lọ wá àwọn ọ̀rẹ́ tó dá yàtòrì àti kògbókò wọ́n á kó pàtí ẹgbà wọn mọ́ wọ́n wà á ìlà ní ẹgbẹ́ parí ọmọ ìgbìdá kó mọ́ rí ké wọ́n nà gbogbo jẹ́ ọ̀bẹ̀ ẹ̀dá inú òbí rẹ̀ máa dò lé pé àwọn ọmọ kàkùnrà ní ìjọ àhábẹ̀wò tó bá ti jọ onímọ̀ onírókà ó kàgbé sókè oyọ wà láàrin aláẹ́mà ẹ̀ṣígbò ní ìbùkù lè ká irú onímọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wa náà ṣe rú onímọ̀ ní ìfìjẹ́ bá gbé kùránì wọn káàkà ó di ṣí gbóná lẹ́nu wọn wà mọ́ wà mọ́ wà mọ́ wà mọ́ ìzá wà ìzá kí ìlà làlú àmìnà àmìnà kàfẹ́ ojú ogun kò kọ̀rẹ́kì so èyí dédé jẹ wà nímọ̀ súnà ní ọgbọ́ bá tó wà nínú ṣe sí àwọn sọ̀rọ̀ wọ́n mọ́ ń ṣe wà nímọ̀ náà dáadáa ìṣẹ́ burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn mọ́ orúkọ

ọmọ ọ̀gá ṣe àà ṣàmọ̀dígbà ti ṣe àà ṣàmọ̀dígbà ti ṣe àà torípẹ́ ẹjẹ́ kí ni orípẹ́ Yorùbá nìyí ní nàṣíhà ó wà ní ọgọ́jì náà jẹ wá Kulna liman. Religion is sincere advice. Ẹ̀sìn tá ń ṣe yìí, a nàṣíhà ni nàṣíhà ló jẹ́. A bẹ̀rẹ̀, mímọ̀ àdáni ní Milá, wà rọ̀súlì, wà lè àyímọ̀ ti Mùsùlùmí, wà áàrẹ̀ ti ìm, fọ́lọ̀ ń kó jìṣẹ́ fáwọn àpá àti gbogbo Mùsùlùmí. Kí ó yẹ ká advice ẹni ó yẹ ká lè ṣe ní sí àfún àfáà pé àfún àkùnránì bẹ́ẹ̀ fáwọn ọmọ àmọ́ ń gbọ́ ẹlẹ́ èyí ẹni ni o àwọn ní sọ́wọ́ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ ń sọ́wọ́ pé kùránì fẹ́ ń

a nínú àwọn àfáà nǹkan tó yẹ pé ọmọ tí ó pọ̀ lọ́dọ̀ àmọ́ àwọn ọmọ ti ẹ̀kù lé wọ́n kọ́ tó ń yẹ ó wà lọ fi sọ́jọ́ ọ̀tà lọ́dọ̀ tsunami kàdáadáa yìí kí lẹ́ni wọ́n bá ọmọ wọn láti fọ́ wà náà jìbìtì ní ẹ kí lọ́dọ̀ bẹ̀rẹ̀ sọ bá àwọn òbí yẹn kẹ́kọ̀ọ́ ọmọ wọn sọ́n kẹ́yìn fúra yín lọ kọ́ ètò gà yẹn tẹ́ bá fi wọ́n tó kẹ́ jókòó kẹ́ mọ́ fáwọn èèyàn ṣé tí lẹ́bí ń jẹun ìgbà tí ìjọba ilẹ̀ Yorùbá láwọn káńsù títà fèrè ṣé sàtífíkéètì títà ṣe ìwọ̀n ní ti gbàyàn síṣẹ́ mọ́ ìwọ̀n ní ti gbàyàn sí tíṣà kí ni gbogbo èèyàn ṣe wọ́n tó yá primary school ní ìsìnkán tó ti sọ̀rọ̀ dìgírí gbogbo wọn yá lé dìgírí kí kí ẹlẹ́ yé ṣẹ̀rù I'm telling you they upgrade themselves èèyàn ṣe first degree sí òṣè education wọ́n ní òní kọjá level 14 kí ló kálukú lọ ṣe àkọ́lọ́ ṣe PGD náà àwọn tí òṣè education sílẹ̀ in order to get to that level 15, level 16. oh need bá duty post, oh need the VP, o ní di principal. oh I need ministry, post of where, tó wà ní certificate that, you upgrade yourself. Why tó bá ìdí ẹ̀sìn kí ló létà upgrade ló ṣe jẹ́ nǹkan tí ò bá mú tá ti ń ṣe bọ̀ ní lábẹ́rún sí lọ. Àti ló nira lẹ̀ lẹ́mi ṣe wà nínú upgrade ara mi náà. Kùrán tí mo ń ká ẹ̀kọ́ ni mo kà ní pìlẹ̀ náà ọ̀pẹ́lẹ̀ àwọn mímúlẹ̀ múlẹ̀ sí ṣẹ́gun sọ́rì pé mò ń sáré mo fẹ́ ṣàlàyé wọ́n wà ní súpà hmm? mo ń gbé tẹnu tí wọ́n òní mẹ́kúnrò ìbò tún gbé súpà torí kéhù torí pé mo fẹ́ kọ́kùnráǹtẹ̀ yìí ní ìgbẹ́ kí tó so I go there. Almost every evening, almost every evening, up yàtọ̀ sí Friday, mo máa ń lọ that's láti kọ́tọ̀ jíìdì náà. Ṣé mi ò ti ṣe mọ̀ sí parí Koran dáadáa? Parí ẹ̀nà, ṣùgbọ́n mo rí pé tó wúlò fún mi. Mo lọ tún wá ní bá àtàǹfà bẹ̀rẹ̀. Ṣé mi ìmọ̀ tẹ́lẹ̀ ni? Ẹwọ ẹsẹ̀ ni mo fi ń yọ, ẹ gbà ní àti títà inú ọlẹ́dẹ́ máa ń gẹ́ra mi ní ní travel mi ní lọlé ìlú lọ́yọ́ àjọ́kù sílẹ̀ yìí i continue bàbá lọ́pá níbi during 1993 asu strike máa tẹ́sẹ̀ rìn láti fánìjì lọ sí ìṣòrùkọ̀ ìjẹ́ sí ìjàpọ̀ ẹ̀sẹ̀ tí mo ti yá ẹ̀sẹ̀ máa mọ̀ mọ̀ jí láàárọ̀ lọ kéwò pẹ̀lú ẹ̀sẹ̀ máa ṣẹ̀wàá lọ síbi tí mo ti yá màtúnkéhùn màtúnfẹ́sẹ̀ rẹ̀ padà ìyẹ́gbà tí mo fẹ́ ìgbúfà arábíkì mi lọ́dọ̀ ọ̀stásù fún èdè ìṣẹ́kò níyàn mo fún èdè ìṣẹ́kò níwà ní mọ́sílásà òun ò lọ skú pé ó ní wíké èmi lọ skú ìró ni mo ń kà èmi dàbẹ́ mọ́ kí ó yẹn ẹni tó bá ti dé láti mọ́ ní kéhùn jẹ́ kó ké wá pé mi ẹgbẹ́ adé jìnà mo ń ṣe àìsì ẹsẹ̀ náà bí ìrìnà people know me ní ìletọ̀ ń jẹ òkípà tí mò ń lò gbà yẹn jẹ kẹrẹsẹ̀ mi lábẹ́ àtẹ́lì ìjẹsẹ̀ sípà tí ó sì mú sípà sí ẹ̀bá ìpí ẹni tó wà wájú ó jẹ dábẹ́ ń kẹrẹsẹ̀ ní gẹ́gẹ́ níbi ìlú I walk, I trek gbàgbé àmì nígbà máa fún oúnjẹ ẹlẹ́fún mi lé lọ́lálẹ́ wọ́n lóúnjẹ mi dúdú ẹlẹ́ fún mi lóúnjẹ tó bẹ̀rẹ̀ kọ́ máa ń tẹ̀ because ní máa ti kúrò ní bí ipm abẹ́sẹ̀ ìrìn wá sí ibi òkè ara tàbí ákìó títí títí títí ní 9 10 alẹ́mọ̀ lọ́lẹ́ because ẹni yìí ní lọ́wọ́ àbí I want to improve same not only that way òkè ọdẹ́ náà lè sọ báwọn àbáyé I tell them àmì àwọn míì gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sí máa ń sún parí bẹ́ẹ̀rẹ̀ ní àmàrúwá ní ìlúrìlẹ̀ kàtí lọ́dọ̀ àpáyé àwọn àwọn òmìnir ọmọ tí ignorance of the highest order àìmọye àwọn ọmọ lecturer tó kọ́ mọ́ ọmọ ẹ̀ ti di prof ó yẹ ṣe phd ẹ̀ lọ́dọ̀ student yẹ abẹ́ẹ̀kiri university ẹ̀yìn káà ń ṣe tíṣà náà àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ mi ò sí ní bọ́ọ̀sì di tẹ́ṣìlẹ̀sì lọ́wọ́ wọn bá yín lẹ́nu iṣẹ́ padà wọ́n tún wá ń ṣiṣẹ́ that is you may not have opportunity to do your first degree ẹjọ́ ọ̀rọ̀ ilé ìṣe pàtàkì fún àwọn obìnrin ẹgbẹ́ káfà àwọn ọmọ wa sí ìdíwọ̀n ìgbìmọ̀ tó dáa kí ó gbáyé ní ọmọ kò Nàìjíríà tẹ́ máa ṣe lẹ́yìn ìyà yóò standard kò sí lẹ́yìn kò sẹ́ lọ́rẹ́ ọmọ èèyàn ẹgbẹ́ máa àbá ẹ̀ wọ́n á ṣe ìjìnà tó àbá ẹ̀ tẹ́ máa ti rí pé wọn every one of them will change wọ́n á yí padà wọ́n á lọ correct one yẹn ẹ̀rí fáwọn tó máa ń tẹ ilé ẹ̀fẹ̀ ní wọ́n á ti rí pé ilé ìlú ìta tó ìkàmí ah, wọ́n mọ̀ sọ wọn ni àbáyí ṣe sí ara ó báyí lọ yẹ̀wò ní wọ́n mọ̀ tó náà bá ní ọmọ jẹ́ ẹ̀rẹ́ jábá ní yẹ̀wò èyí ó kò lọ́dọ̀ wọn wọ́n ni àbọ̀ ah, ṣe é وَتَرَى اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ Ọ̀rọ̀ tí mò ń sọ, ká tó jáyà ó ṣe pàtàkì, knowledge ìmọ̀ yí wá ń ti tù ìdí ò mọ̀ kí wá ìdí rẹ̀lẹ̀ orí wọn pẹ́ báwọn lẹ́ni ìlọ ìgbẹ́ ìgbọ́ mú ṣe mọ́ how many teachers ní àwọn kọ́pà tó wá staff láti rẹ̀ and to staff kan ní taufik adéjọba ìsọ́lẹ̀ arabic from ìpínlẹ̀ Ìlọrin tí mo ṣe rí ni mo sì to soft ìdáyà to soft ọmọ tí ó apá sọ ẹgbù bàyá àmájì ó fọ́ you have to learn your children you must allow them to learn from those you name ẹ̀rù pé mo tó padà sí lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹ kàmìlára nínú kàmìlára alustad lòpọ̀ ìbí ìṣẹ́kọ ní àbíbọ̀ láwàrán ìgbà tó lọ ṣe first degree ní Arabic ó bá dé nínú ilé ọlídé ìní ó lọ sùn sílé rẹ̀ ní tó lọ kọ́ yúnivẹ́sìtì àjọ máa kà ní mọ̀kọ́ ìfẹ́sì àṣílé ní ti tọ́sí mẹ́ta àti ṣe kọ́sì tó ẹgbẹ́ mo sì wà lákùúrẹ́ ni I would have studied Arabic to the level of PhD today because yóò tún wọ́n sí hàn mí it doesn't hide knowledge and as he's teaching me I'm teaching others as he's teaching me I'm teaching others tó bá ti ń kọ́ ẹ̀lòmí ìwọ́n náà mọ́ I'm telling you Even when he went for his masters at Union, what they were learning was still teaching me anytime we meet. And that is knowledge. And see the issue. usefulness. Ẹjọ́ ta ló ń lò ṣe mìíràn àbúrò. Àti ìbá tó lè gún nínú ìrìnbọn You know, mọ̀ sọ. Só dákẹ́ ilé àlá àwọn ọmọ ní àfẹ́lò ní inú orí náà fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́. Nínú orí òun lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni. Ó jẹ́ ọmọ kéwẹ̀. Ti bá sọ fún gẹ́gẹ́ ìdí ọmọ kéwẹ̀ mọ̀lẹ́mì tí yóò dáhùn.

ìpín yìí wà ó mú lè ká fìrónà àwọn ni àwọn kèfèrí alẹ́kọ́lá àwọn kèfèrí pán bẹ́lẹ́ tàbùmìlà kèfèrí tí wọ́n pé pán bẹ́lẹ́ tàbùmìlà àwọn kìí gbọ́ kìí gbà fàfí ààrí ìṣòro ìlà ọ̀rìmà ìbùkádà Allah ìbẹ̀rẹ̀ súra yìí ọlọ́run ọba bẹ̀rẹ̀ pẹ̀lú pé ó pín àwọn ọmọ ènìyàn sí mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ alìmọ̀mìnìyàn àwọn onígbàgbọ́ òdodo pọ́nbélé sàbúnilà wọn ò fi kúfùrù kan wọn ògbórogún pẹ̀lú ọlọ́run èyí láwọn tí ó láwọn ńlá sàlájù tó obìnrin ní ẹyẹlé bẹ nínú báàgì tó gbé dání ẹyẹlé funfun tí ò gbọdọ̀ lábàwọn dúdú tó bá ti mú lọ́dọ̀ àpá àwọn òní ìlú lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n kọ́ dì mọ́lẹ̀ torí pé àwọn tí ń ta tó bá ní dúdú ó ti já gbogbo yẹ dúdú kó mẹ́ torí pé wọ́n mọ̀ owó ni tòtán bá ti wá gbẹ́yẹ lẹ́lẹ̀ wọ́n jù lórí ọdún ọ̀sẹ̀ kan àbọ́sẹ̀ ní bí wọ́n ti gbé dúdú padà hù lárẹ̀ torí pé wọ́n jẹ̀ mú táǹjì tó fún wọn nìyẹn ni òun ó ṣẹ̀ wàá lò ó lè jẹ́ àyè ni wọ́n ti sì lè jẹ́ pé wọ́n fa ọmọ ìtúnikú fẹ́lú tó ṣe èṣù ní fún ọ ní mọ́jẹ̀mú nǹkan rí èṣù lè sọ pé kò mú dábínù ẹ̀ẹ́kí ojú mọ́ wọ́pàmẹ́lù ẹ̀ẹ́kí òbí ápù sí lágbé nǹkan tí ó jọ láǹfààní tí ò ní lòdì sí orílẹ̀ abẹ́ ti gbọ́ rí pé wọ́n ṣóògùn àwọn ní dábínù wọ́pàmẹ́lù ápù nǹkan kéèyàn jẹ́ ọ̀wíyá láàrin ọ̀rọ̀ kan tí mo bọ́ lẹ́nu míṣánà rẹ̀

So, àbá ní àwọn onígbàgbọ́ òdodo pọ́nbélé dàgbùlà tó mẹ́ríkọ̀ ìròrùn kàfìrùn lẹ́yìn náà àwọn kèfèrí pọ́nbélé dàgbùlà tó mẹ́lẹ̀mọ̀ mìírànà bí àrìsìnẹ́tì in dúnà kúlùbí in lẹ́yìn náà àwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú ahán ṣùgbọ́n kò ṣe gí ní kò dé kòmù ọ̀dọ̀ máa ń sọ lẹ́nu ní pé muslim làwọn fàbádà á bí tọ́yì ní túnmọ̀lẹ̀kọ̀bí túnmọ̀lẹ̀ àkbà ọlọ́wọ́ abẹ́rẹ̀ ọ̀rọ̀ nínú súrọ́tìlù bá kọ́rọ̀ pẹ̀lú àtọ́yì tó dáa túnmọ̀lẹ̀kọ̀bí lẹ́ẹ̀mọ́ èyí tó jẹ́gbìn ìdàn àpọ̀jì nígbà náà èyí tó dáa umùlì mùtàkúnà mùtàṣìfúnà bí áàdì ìsìfà àwọn olùpáyọ̀ ọlọ́run táà ròyìn pẹ̀lú àwọn ìròyìn táà ti sọ yẹn mélòó ìròyìn mẹ́fà àwọn group 1 nìyẹn wàlẹ̀kọ̀ bí i àwọn ẹ̀gbẹ́ tí wọ́n tàbá àwọn aburú alìkùfà fún àwọn kèfèrí wàlẹ̀ akọ́bátù àwọn tó tún wá jẹ́ ẹ̀gbẹ́ jù lọ bàbá àtọ́rọ̀ wọn burú jù tàwọn kèfèrí yẹn lọ alìmọ̀nàfikún àwọn ni mọ̀nàfikì kọ́lọ̀ tààlà ọlọ́run wá bẹ́ sọ̀rọ̀ àwọn òwúrọ̀ àwọn tàbí tó sọ̀rọ̀ wọn yẹn àwọn onígbàgbọ́ òdodo àwọn olùbáyọ̀ ọlọ́run táàròyìn pẹ̀lú ìròyìn mẹ́fà kí lọ́lọ́ ni wọ́n ṣe o nípa rí kí lọ́lọ́ ni wọ́n ṣe wọ́n jẹ́ èrè èrè kí ni wọ́n jẹ́ àlìjẹ́mù wọ́n jẹ́ èrè láyé àti náà Àwọn ikọ̀ kejì lọ́lọ́wọ́ bẹ̀rẹ̀ yí pé Sàwáhún àlèyìn, àwọn ikọ̀ kejì yíò wọ́n sáwìn bákan náà lọ̀rọ̀ rí lọ́dọ̀ ti wọn. Gbogbo díẹ̀, a ń dárúkà òun, a ń lá tún rí fún, ó bá àjókòó sì wọn lápàárọ̀ dálẹ́, kò sí tó ń sọ pé láìláìlàláà láìlẹ́ orin tó ti kọ́ primary school ọmọ mi akúrúgbèrè kúgbè bó ṣe dàgbà tó ètò bá tún bí mọ́ yóò ti mọ́ kọ́kọ́ tó rántí ká kúrúgbèrè bí ìgbò bàtà ìlàríà yóò ṣe change ó bá wà mọ́ ṣe láìláìláà wọn lọ́dọ̀ gbógún ọdún wọn ò ní ṣèṣì rí láìláìláà jáde ó dàbí kéèyàn náà máa sọ pé Jésù ọmọ ọlọ́run Jésù ọmọ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ mùmìnì kọ́ wí fún 1 million years kò lè jáde lẹ́nu muslim ẹgbẹ́ ó lè jáde ní láyé ọ̀wẹ́ kò lè jáde láàrọ̀ àwọn kèfèrí pọ́n mẹ́rẹ́ gbọ́nà láì láìlẹ́ lọ́rọ̀ ní jáde lẹ́nu wọn ìlẹ̀lẹ̀rí rẹ̀ kàfàrù àti ọ̀ṣẹ́ kèfèrí ṣe kò fẹ́ mi ní ayé bí mọ̀ yájìbò ìmọ̀ nù bí i wọ́n ṣá ìgbàgbọ́ sí àwọn nǹkan tó di ọ̀ràn èèyàn ká nígbàgbọ́ lé lórí kìí àwọn tó jiyàn wípé phylum àti phlegm ó wà nínú plant ẹgbẹ̀rún biology reason wọ́n ni phylum ti ṣe vessel àti gíní àti gíní kejì tí mo dákọ́ ń sìn phlegm vessel ó wà bí òsù ẹnìkan ní kò sí ṣẹ́kẹ́ ó ti wá di kèbèrè kò dá kèbèrè kankan torí ìyìn èṣọ́ ọ̀rọ̀ èèyàn lé lórí kó ṣe kí ni kó gbàgbọ́ abẹ́nìkan nínú mathematics ó ní the general solution to quadratic equation is x is equal to kí ni gbé jáde minus b plus or minus square root of b square minus 4 is over 2a ẹnìkan ní ohun ò gbàgbọ́ àìmọ́gbàgbọ́ kò sọ ti kìfèrí náà sọ nìyẹn ẹ̀kan ni Shakespeare olókọ ìwé as you like it ẹni Shakespeare kọ lókọ ẹwà jiyàn ti jọ ní kèfèrí náà kèé ṣe kèfèrí kèé sọ̀rọ̀ èèyàn ní kó gbàgbọ́ pé Shakespeare lókọ as you like it gẹ́gẹ́gẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ tí ṣẹ́kì ń sọ nìyẹn pé àwọn tí ó ń ṣá ìgbàgbọ́ sí tó dọ̀rọ̀ èèyàn fún wọn tí wọ́n gbàgbọ́ wọ́pàá mẹ́lọ̀ ń dùn jọ sọ̀rọ̀ lọ ipò àríklẹ́nu ti ẹ̀

kí làwọn nǹkan tó dọ̀rọ̀ yẹ̀ tí mùsùlùmí gbàgbọ́ alìmánú bí wùjúdìlà ìgbàgbọ́ pọ́lọ̀ ń bẹ ẹlẹ́ẹ̀kejì alìmánú bí rúgbùbíyàtìlà ìgbàgbọ́ pọ́lọ̀ ọba ló dá gbogbo nǹkan òun ló pèsè fún gbogbo nǹkan òun ló sì ṣe kí ni ló ṣàkóso àlámọ̀rí gbogbo nǹkan alìmánú bí ìlàhíyàtìlà ìgbàgbọ́ pé ọlọ́run nìkan nìjọsìn tọ́ sí pẹ̀lú ìtumọ̀ tá ń pè níjọsìn gẹ́gẹ́ bí àdúrà èèyàn gbọ́dọ̀ ké sí nǹkan ní àà ah, bàbá mi àgbà máa ń sùn lọ léèrè yá mi tàbí èrè abiyamọ ọ̀run ṣẹ́gbẹ̀fẹ́ mọ́ gbọ́ nínú kéfẹ́ẹ̀tì orin àwọn nàtàrà abiyamọ ọ̀run bá mọ́ òfin gbò ní wọ́n ti rí ẹ̀mọ́ tí yóò bá ń gbèrè abiyamọ ọ̀run ni ẹ̀gbọ́ orin ògúnde abiyamọ ọ̀run ẹ fojú àánú wo abiyamọ ayé láàrin àjẹ́mọ́ ìgbàgbọ́ Yorùbá nìyẹn

gbókú ìlú èbó wọn gbé bọ̀ tí wọ́n bá wá sí sí àwọn ẹran ní àárá ah, ilé gan sámọ̀ tí tí o bá ní wọ́n sì kúlé ìdí ni pé wọ́n fẹ́ mojú orí rẹ̀ ní kí wọ́n rí mọ́ kí sì ní dídọ́ mi fẹ́ mọ́ wọ́n mọ̀ ẹ́ lò ó torí pé èèyàn lè lo oko alájẹ tàbí kéèyàn lo oko awo kí wọ́n wá dífá tí wọ́n ní gbogbo wàhálà tó ń rí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ní gbí ọ ó wà wá ojú orí lọ ó gbó sáàjì ẹgbó sẹ́ran ó lọ pàtì láti fi láàánú wọn dà ó kó ta kò sí mi jù bá lọ ọmọ ń lò ó àdábì sí ní láàkọ́rọ̀ fi Islam à ń tàjẹ́lẹ̀ sórí ìfàrí òkú èèwọ nínú Islam àbíkẹ́lẹ̀ ń so kí ní fọ́tò ṣéèkì ìgbọ̀rí mi yá àfìmáyá àti kó so mọ́ lé mo wà nílé epo kọ́mẹ̀rin ìfẹ́ dákọ̀ lé epo yẹ ìfẹ́ bá polówó ọjẹ́ epo yẹn wà lọ́wọ́ òsì díẹ̀ máa ń lọ báyìí èṣe ya wọ́n gbé fọ́tò ṣéèkì ìgbọ̀rí mi yá ó wá pẹ́ díẹ̀ kan tó ti gbogbo àmọ́mọ́nà wọ́n ọkùnrin ẹ̀yìn tẹ́ ń sí ẹmójú tó dáadáa kẹ́ mọ́ sí dáadáa òun ó sọ kalẹ̀ ní sọ fún mi agbóla àpẹ́jẹ̀ ẹ̀lẹ́ ẹ̀yà pẹ̀lú fún mi adé ti tàkí kúkú làmọ́lẹ̀ ilé kó adé ti tàkí bí olóṣìṣẹ́ lẹ̀ o èmi mo sì wá ń bẹ̀ tó ń sọ fún ẹ mọ́rò pé mímú mọ́rí ó ní àwọn ó ní àtàwọn tó wà lẹ́yìn ẹni ibi ni wọ́n àtàwọn olè ní ó tó bá ti fẹ́ kọjá ọkọ̀ yẹn yóò kàn ṣẹ́jú mọ́ wọn ní ṣẹ́jú mọ́ wọn ní Olúwà tó pẹ́ tí wọ́n apá àti wọ́n wá sọ̀kà ìwọ́n sọ pí à ẹni tẹ́ ń sì yí, nínú ṣẹ̀ríà Islam tí ẹ̀ bá lọ ní ìgbàgbọ́ tí yé ṣe mùsùlùmí ewu Ibrahim Niyasi ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ dámi àdíjọ́ ẹrúsìn kékeré kan ní tọ́lọ̀ kò ká nígbà tó wà láyé tàbá mọ̀ rí alẹ́ lọ ọ̀dọ́ ẹ̀ tàbá ní ìdí owó alẹ́ pé èdè ìpàmí ẹkùn mi ló jẹ ìyẹn ìṣe ìwọ̀ mo fẹ́ travel lọ ọ̀bàdàn ẹ̀dá bóyá ah, ṣe ìwọ̀nú ṣẹ̀rí o ọ̀pọ̀lẹ́kẹ́jọ́ gbogbo ní ẹkọ́ gbogbo òṣèrò yín aláàbí ọlọ́run gbẹ́bẹ̀ gbogbo tó ń jẹ ọmọ bọ̀. ó yàtọ̀ sí oníṣègùn o tó lóòrùn tó ìṣègùn ọkọ̀ o mọ́kànlá náà yóò kọ́ àdúrà pé ẹranko àbáyíbẹ̀ náà kò bẹ́ sí wa mú o ẹ tìbátà ànábì ṣàdúrà fáwọn èèyàn ànábì òjò kò pé ẹmọ wa ṣàdúrà lọ́dọ̀ mi o ṣùgbọ́n gbogbo mùsùlùmí la lè sọ fún toríkẹ́ni eré ní gbogbo mùsùlùmí pé ah, jáàmù tí mo ṣe mo fẹ́ ẹjọ́ oúnjẹ ẹbá bẹ̀rẹ̀ fọ́lọ̀jẹ́ wọ 350 àbẹ́ tí mo fẹ́ ṣe ṣe wọ 350 mo fẹ́ lídì gbogbo Nàìjíríà jáàmù àmàdẹ̀ ìrántí ó yẹ nìyẹn lálẹ́ nígbà tó ń ṣàdúrà tàbí tó wà ń ṣojú ìrántí lágbájọ́ lágbájá lóun fẹ́ lídì olóun fẹ́ gba is àti jáàmù Nàìjíríà ọlọ́mbà fún ó ṣe ṣe láì béèrè gan pé ká ṣàdúrà ká máa ń fi wọn nú àdúrà wọn gan lè ṣe torí pé mọ́ àmẹ́jì sọ̀rọ̀ láàrin ọ̀sán sọ pé ẹni tó bá ń ṣàdúrà fún ọmọ ìyá rẹ̀ ní kọ́kọ̀ tẹ́niyàn ọ̀nà tó ń ṣàdúrà fún tó bá ti ṣe tẹ́lá mọ̀lẹ́ka sọ pé wà láká bìlì méjì irú tó sọ tó tọrọ iná ọmọ ìjẹ́ ti ẹ̀ náà Ọba nígbà bá tọrọ àdúrà náà ó yóò bí ń wá kìí nìkan sí òbọ́ sí láti jẹ́ ọ̀fẹ́ gùn tọrọ káà bó bá ní ń tọrẹ bí ìtàṣọ òun ní kó mú kàtà lọ́wọ́ ní òkè ànábíyàn àmàlẹ́kọ̀ọ́ ní irú ẹ̀ náà sọ ìwọ́n náà bù káàdì yẹn mo kàn mú wá bí àpẹẹrẹ lọ́nà ọ̀nà tó fi lè balẹ̀ ṣùgbọ́n bó ṣe rí nìyẹn torí náà al-iman ta sọ ń bí pé sàwáhùn ààrẹ ìmọ̀ àǹdàrù táwọn àmàlàntòndé òun láàyò pìnú àlé ìhìn nínà lè yìí máa mú ò ní ìgbà tó gbọ́ọ̀rọ̀ èèyàn kẹ́ gbàgbọ́ ẹ wá máa wò wọ́n àwọn ọ̀fẹ́ wúrùn tí ò jọ́rọ̀ èèyàn ní wọ́n àwọn gbàgbọ́ wò ní ó mọ̀ gbàgbọ́ ẹ̀bí láyé ìgbàgbọ́ ilẹ̀ Yorùbá ìwọ̀n Awólọ́wọ̀ ní ní sánmà ṣùgbọ́n ìtọ́lọ̀ sọ́nù Kùránì ìbáwọn ìsọmọ òní tẹ̀lé nọ́ọ́dà ló wà ní oṣù márùn-ún nígbà ni ó ṣe sí i èmi ti bá àwọn kan jẹ́ ń sọ náà gbàlagbà pé bẹ́ẹ̀bá dìbò pàwó lọ́wọ́ àwọn koríko òdìdè ìrìnṣẹ́ òdìdè wọ́n bèèrè lọ́wọ́ àdìbò ló wọlé ṣùgbọ́n kùránì tọ́lọ̀ ń sọ tó kí àbáyé fánà ní ìsọ̀rọ̀ òmítẹ̀ gẹ́gẹ́ bẹ́lú mìíràn ṣe láwọn oríṣiríṣi ìgbàgbọ́ ní ẹ̀mí ẹ̀ tí ò tẹ́ ìfù tí ẹ bá sọ̀rọ̀ débẹ̀ bẹ́ẹ̀ náà ṣọ́ra Àpá ẹ̀mọ́ tàbà ti jẹ́ ń jẹ́, wọ́n fara wé ìsájú ọmọ ìdàgbà ní o. Ń bá kọ̀ nígbà ọlọ́run fàmí. Ṣé kì ní, Hádá tẹ̀sílì àtòmí lọ wọ́ ní ìrọ̀sòríkì láàrín ìdárọ̀ والإله والإعلام لمكرون بالتخفيف ورسوله صلى الله عليه وسلم بشير ونذير بشير معلم بما يصب بالنسبة للمؤمنين نذير معلم بما يصب بالنسبة للكافرين فإنذار نبي صلى الله عليه وسلم وعلمه بالنسبة لهؤلاء الكفار المعلمين والمخاصمين الذين تبين له الحق ولكن جحدوه مستو عليهم àlàyé tí ṣéèkì sọ ń gbé o ní ọ̀rọ̀ tọ́nà ń sọ kí àwọn tí wọ́n ṣàìgbàgbọ́ ẹ̀ bákan náà lórí fún wọn ó kìlọ̀ fún àbọ́ kìlọ̀ fún wọn wọn ò ní gbàgbọ́ ó jẹ́ tẹ́kíyàtù fánà bí tẹ́kíyàtù náà ọlọ́run ti ṣe ìtútù ọkàn fánà bí ní kọ́kà náà ilé balẹ̀ torí kí àwọn bí ohun ọba ní jẹ́ pé ò ń pè wọn wọn ò gbọ́ ṣóhun ti kù náà iṣẹ́ tọ́lọ́run àbẹ́ ìgbọ́yé ẹ̀rọ ọmọ ọba kí ní ọlọ́run ní kò pè wọn ọlọ́run fi fi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 إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم, لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرثا اللهم من سورة láti لا تعيوان سورة الكهف الله الحمد لله alhamdulillah gbogbo ọkùnrin pátá ti ọlọ́run ní aláàbí ẹni tó ṣe pé anúzala ala àbìdí ìlìkìtà ó sọ kalẹ̀ fún ẹrúsìn rẹ̀ tí ó náà ní Kùrán wọ́lá ní ẹjẹ́ aláwọ̀ ìwàjá kò sì jẹ́ kí wíwọ́ kankan wà ní Kùrán gbọ́gbọ́n tàbí wíwọ́ kò sínú Kùrán Kùrán straight àti sàlàyé ẹ̀fẹ́yìn náà kọ́ yìí mẹ́rin

máa láhùn bí ní ẹ̀rìnlẹ̀ kò sí mọ̀ kankan fún wọn lórí lórí ìjọsọ fọ́lọ̀ ìtumọ̀ yìí wà lárí ààbà ìrìn àbàbà wọn náà ní mọ̀ nípa ẹ̀. kábọ̀rọ̀s ó burú kalimatan pákùnjú ní àpùwà ìrìn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn yìí ìyà kùlù náà wọn sọ kankan ìlà kàdìbà bí i ó wí bí òun tí mo lọ́lọ́ fi ṣe báyìí bí ó fi sí lọ́kùn balẹ̀ tí ó lè máa banú jẹ́ lọ́lọ́ sọ wípé fàlà aláka bá rí ọ́nà sáka ara àbárí ó ṣeé ṣe kí ìrà náà bá ìkúnná sára kó fi bànújẹ́ parẹ́ látara kó bànújẹ́ ẹgbẹ́ ìrìnlẹ̀ oronúkú. Àdáwọn pé ìrìnlẹ̀ oronúkú ni,

iná jàáìnà mẹ́ alẹ́lẹ̀ àbì dínà sàláà awáráṣẹ́ púpọ̀ tó wà lórí ilẹ̀ ní ọ̀ṣọ́ fún ọ ìnàbìlúwàhùn láti lè fi dán ọmọ àyùbùn àpánú àmọ́lá àpánú ṣe dáadáa mọ́ wọn gbogbo ìròdòdó rí ayé àti ṣe àti ṣayé lọ́ṣọ́ ni àdánwò ló jẹ́ máwọn èèyàn bóyá wọ́n torí ọ̀ṣọ́ ìwọ̀n ní sin náà bóyá wọ́n torí ọ̀ṣọ́ ayé wọ́n pa ìjọsìn ọlọ́run ọba kìí ah! muslim ẹ̀sìn yí dá ṣùgbọ́n wò lè ṣe o kí ló dé ìsinlọ́gbọ̀ pé kéèyàn má gbowó èlé o wọn ò dẹ̀ mọ́ bí èèyàn ṣe ní kọ́ lé báyìí tí ò bá yáwó èlé ẹwọ gan ẹ̀sìn yí dá àmọ́ ìrun kíkì ní wàhálà àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àṣálẹ́ alẹ́ tẹ̀bàbá ẹgbẹ́ wọn àwọn àpá lè ṣe mítì báwọn àpá bá lè ṣe mítì ìjọba lè yọ̀rún kúò wọ́n dẹ̀ láìka àwọn obìnrin ẹ̀dẹ́ wá ló jáàbù náà fáyìn sí àmọ́ ìrùn rẹ̀ ló ń lé òkúrò irun yẹn òbí ẹni ẹ̀kan níwò irun yẹn òun tẹ̀lé kí a mọ́ àlò aláká máa bomi fọwọ́ pẹ̀sẹ̀ ṣe gbogbo àtíkè tó ní ti kùn ní tí wọ́n ní ẹ̀yẹ̀ lé kí má lórí tí kí má lọ àtíkè tó lẹ̀gbẹ́ nìkan sọ prógámù bí kí àwọn àtíkè kan wà bẹ́ẹ̀ bá bomi fọ́ kì í kò ní kò ó ní má ti fi sójú ìrẹ́ ìṣàlọ̀ àlágbé kò ní kò èsì tí mo pọ̀ ní pé tó mi ò bá ti lè pẹ̀lẹ̀ tó èsì rẹ̀ ajẹ́pà àmúrú kan ló pà tó jẹ́gbẹ́ tó bá tọ́ sí ìṣẹ́ ìkaná kò ní lálọ́ àlá ṣùgbọ́n tó bá lé láàrí ìṣẹ́ ìkaná ó lálọ́ àlá láàrí rẹ̀ àwọn ìjọ tó ti ń ṣe kẹ́míkà ìṣàdá àkàjá yẹ kó máa ń parẹ́ hmm, ọlọ́run ṣe ìtútù ọkàn fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam la yu'minun hadha muhitun fa'ida fi nafi tafawa ay innahum andartahum am lam tundirhum la yu'minun wa ta'lil dhalika qawli ta'ala khatama Allah ala qulubihim kila de bala fi ni wọ́n nígbàgbọ́ ìdí ni pé Ọlọ́run wá padà sọ pé khatama Allahu ala qulubihim Ọlọ́run ti wọn ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ti fi èdí dídí ọkàn wọn ẹgbẹ́ tàbá fi èdí dídí nǹkan like àwọn wine àbí ká sọ pé àwọn drinks kan wà tí ó máa ń fi èdí dí stopper ló máa fi tẹ́ẹ̀ bá jáde pọ́m ṣé tẹ́ bá ti fi sí ìyẹn ṣó mi lè wọ́bẹ̀ mọ́ tàbí yẹ́ ṣé tẹ́ bá dà ṣó lè jáde àti tí gbogbo àpọ̀ lókùn so yẹn pé ọ̀rọ̀ ọlọ́run tó ń sọ yẹn kò lè wọ́kàn àwọn kèfè rí ìdí ní ọlọ́run ti bí ọkàn wọn yẹn ọlọ́run tó láwà ń bẹ ọlọ́run má bí ọkàn ti wá o kọ̀tàmọ́lára kò lè bí wàhálà sàmàìlì ní ìṣàwà ìríran wọn ọlọ́run tó fi èkì gbogbo ìdí ọ̀rọ̀ kó yẹ kí wọ́n rí ní òbí mọ̀nà yẹn wọn ò ní rí ọlọ́dìdè ní gbogbo wọ́n láwọn àdáàbọ́n àrí ìmọ̀ yóò máa bẹ fún wọn ìyẹ lẹ́ta ìlérò kí wọ́n ní ìdí tọ́lọ̀ fi tèjì dídí ọkàn wọn kí lọ́dẹ́ tó fi èéṣe tí olúwa fi bí ìdìbò ìrìnà wọn tí àfẹ́yà lè máa ronú ẹ̀mí jẹ́ ẹgbẹ́ ah, ìkàlélẹ̀ bẹ́ẹ̀ sì ni òṣìkà kò sí nínú orúkọ ọlọ́run ìkà kò sí nínú òròyìn ọlọ́run ìrọ̀rẹ́ agbọ́fílẹ̀ yìí ṣe ọ̀pọ̀lọ́wọ́ bá ní àwọn orúkọ ó sì láwọn ìròyìn ṣùgbọ́n ìròyìn ìkà kò sí ìròyìn ọlọ́run ó ṣe káàkòsí sínú gíní inú orúkọ ọlọ́ ẹ kí ló wá ṣẹlẹ̀ tó nà máa bá sọ̀rọ̀ tàbá wọnú Al-Qur'an lọ́tù Yunus ọlọ́nínà lẹ́dínà hakọta rí kalimatu rabbika la Yunus aya 96 and 97 ọlọ́run hmm? Yunus sura 10 aya 96 and 97 sura 10 Aya 96 and 97. Ẹjá rùn láti 95. Ọlọ́ni wà látàkù nẹ́nà nínà lẹ́dí ilẹ̀ kàtàbù bí àyà ti láà. Má ṣe jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́, fàtàkù nà nínà lẹ́kọ̀ọ̀sì iná lẹ́rìnà àkọta lẹ́yìn kàrìmọ́tù rọ̀bíká gbogbo àwọn tí àwọn ọlọ́wọ́ bá ti di àmúṣẹlé lórí ọ̀rọ̀ olúwa rẹ̀ dàmúṣẹlé wọn lórí láyọ́pìnà ọ̀nà nígbàgbọ́ wà lọ́jà á ti ń kúlù ayàtí tí gbogbo àmì bá dé wá bá wọn látàyà òwè àbábalẹ̀ àlímọ̀ wọn ò ní ìgbàgbọ́ ó ti jọ́sán bá ríyà ẹlẹ́bẹ̀ ilé ìrùbá ìkẹ́ tó gbàgbọ́ ìdí tọ́lọ́tọ́ ọlọ́run fi èdí gbé ọ̀pẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ti di gíní ó fi dàmú ṣẹlé wọn lórí kí lọ́rọ̀ ọlọ́run tó dàmú ṣẹlé wọn lórí aya méjì la máa mú aya alákọ̀ọ́kọ́ sóràtù sáájídà sóràtà ti 2 nínú Quran sóràtì mẹ́pẹ́ sóràtà ti 2 aya

náà kì súrù rúsì ìlú tí wọ́n sorí kọ́ níwájú ìgbà ọ̀bì níwájú olúwa wọn tí wọ́n sọ pé rọ̀bà náà olúwa wa abúsọ́rí náà àti rí báyìí wàtàmí iná àti ti rí gbọ́ báyìí pàrìjẹ́ iná dáwà padà sí ayé láàmẹ́rin sọ́ọ̀rẹ́ ọlọ́niwà lọ òṣì ìnà ìbáṣọ tó wù èyàn ọlọ́run ọba ni láàtọ́ ìnà kúlà náà sí kùdá gbogbo ẹ̀ ní pátápátá láàbá fún ní ìmọ̀nà gbogbo èyàn ni ọba mọ́nà gbogbo èyàn ni ọba mọ́ kírun wà láàkín ṣùgbọ́n akọlẹ̀kọ́ olú nìyí ọ̀rọ̀ mi ti di ìmúṣẹ kí lọ̀rọ̀ náà láàrùlà àìnàjà àìnàmà nínà lè jí nà fi wà mẹ́sì àjìmáyì máa kún iná já àìnàmà kí ni máa fi kún iná yẹn nínú àwọn ènìyàn àti àwọn àjànú ọ̀rọ̀ ọlọ́run tó di àmúṣẹ ló jẹ́ káwọn yẹn lọ́lọ́run fi di ọkùnrin àwọn nípa àṣìtọ́n àyà 18 ṣùgbọ́n mi ní mo láti àyà 18 máa mo láti àyà 11 máa ká máa máa tún ṣókíṣókí ọlọ́rọ̀ ni wà lákọ́lé bọ̀lápọ̀ náà kùn àwọn aládá yín fún mọ̀tọ̀wàrí náà kùn àyàwòrán yín apá gbogbo bẹ́ẹ̀ ṣe ní ẹlọ́rọ̀ yàwòrán wa bẹ́ẹ̀ lọ́mà kúnnà ìmẹ̀láìkà àwọn sọ fún àmàlẹ́kà lóṣùdú lè ádámà ìforí balẹ̀ fádámà pàtàjájú gbogbo ọ̀nà ṣe bẹ́ẹ̀ ìlà ìrìnlẹ̀ ìta àyàfi ẹnìkan tàà pè ní ìdúrísì àmọ́ túnṣẹ́ṣù làmìyàkùn mìíràn sàjìdé owó sínú àwọn olùkọlùkọlẹ̀ ìjọ náà paul ọlọ́wọ́ bá ní mẹ́rànmẹ́rànmẹ́ ìta allah tasjud is amurki kí lọ́kọ̀ fún ẹ tó fi gorí balẹ̀ nígbàtí mo pa aláṣẹ pé kò gorí balẹ̀ paul ìbìlísù dáhùn ó ní ánà fẹ́rù mínimù mo dáadú ádámà tó ní kí n torí balẹ̀ fún ní ó sọ fọ́lọ̀ ó lò dáa jù lọ ọ̀làkọ̀tá nínú náà ó ní látara náà ló ti dáhùn ọ̀sọ̀lá látara àmà tàbí ẹ̀rọ ọ̀fẹ́ rẹ̀ ló ti dáadáa mọ̀ báwo ó ṣe máa borí balẹ̀ fún ẹgbẹ́ orí jù lọ ọ̀ọ́l ọlọ́ni fáàbí ní ìhá jáde kúrò níbẹ̀ sọ̀kalẹ̀

máa máa gba wájú yọ sí wọn máa máa wá bá wọn látọ̀nà wájú tí a bá ń lọ ìyókè ìṣìyàn lọ́dún wàmìnì kọ̀díyìn máa máa wá bá wọn lábẹ́yìn bẹ́ẹ̀ bá ní èṣù rẹ̀ wájú tó yẹ ìbàdà tó sá lọ ó bà lẹ́yìn wà ayé mẹ́rẹ̀ ní ọ̀pọ̀ wọn àmọ́ wá bá wọn láti Wàlá àbájìdò, a sáwọ̀ oúnṣàkì, ó sì ní rí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n jẹ olùṣe ọpẹ́ fún rẹ̀ ọlọ́run. Gbàgbó bá ṣiṣẹ́ àwọn tó pọ̀ ní àwọn ọmọ èèyàn ní máa ṣe fún ní nígbàgbọ́ òdodo, òun ni wọ́n máa tẹ̀lé. Kí lọ́lọ́run wá sọ ní àyà ìsìn, ibi tí mo fẹ́ lò gẹ̀gẹ̀ nìyẹn. Ọlọ́run ní kọ́lá ó kúrò jù mí ní àà jáde kó láàrin jẹ́ mẹ́rin mẹ́rẹ̀hóró lálábùkù lẹ́ni tàbí jìnà sí kìrò náà. Àmọ́ òun lámẹ́rin tàbí àkàrí ni hùn, dájúdájú ẹgbẹ́ tó bá tẹ̀lé onímọ̀ àwọn ọmọ ẹ̀dá láàrùnlá àrínàjà àrínàmà ní kùn àjùmáyì. Èmi ò fi gbogbo yí kún iná já ànámà lápapọ̀. Jọ́yẹ̀ lọ́lọ́ ti ṣàdéhùn. Àdéhùn yẹn ló fà tọ́lọ́ ọlọ́pàá pé àwọn akájẹ́ muslim agbọ́dọ̀ mọ́ ọbẹ̀ lọ́run àgbọ́dọ̀ fẹ̀dọ̀ lérí ìró òun ọkẹ̀yìn ìbálẹ̀ pé mò ń lò jáàbù lónìí kó lè lo mínísẹ̀tì lọ́la irọ́ ni o kódà o lè padà lo micromini kódà o lè dẹni tí ó mọ̀ sí ọyàn lẹ̀ gan èyí ṣe bóńtọ̀ ń ya wèrè orí rẹ̀ ní òkàn pé mọ́ sọ́lá náà tẹ̀sí nírọ̀lẹ̀ wọ́n nígbà kan awó lọ́wọ́ lọ ń kó aṣọ fáwọn ìran kan wọ́n pè wọ́n kó máa

ṣẹlẹ̀ rí pé jáàbù ní gbogbo wọn lò wọ́n ń bu ara wọn àwọn tá a wá ní òlájú lánàá tá a sọ pé yàtọ̀ sí di láì ṣe bí pò tí wọ́n wà yẹn làwọn obìnrin wá ti wá padà sí báwá ní òsì di láì ta ni òlájú Can you see? Ẹ̀rí àwọn èèyàn, wọ́n àwọ̀ṣọ̀ sí ìtùwọ̀n ní wọ wọ́n rẹ̀ lọ sí program cockpit program kódà tíjọba organize àwọn celebrity women àwọn aṣọ tó lẹ́gbẹ́ wọn ò ní wọ bra láti rà wọ bí pátá wọ́n rẹ̀ wọ́ṣọ yẹn máa dúró but you see everything so these are things you can watch dem kí ni ìyàtọ̀ wọn

kí ló dé lọ́lọ́ bí bí ọkùn àwọn àpapọ̀ wá ṣàlàyé ìdí ni pé nígbà táwọn bí mú ìró ìjọ kan ṣoṣo ọlọ́run wá bá fún wá fún wọn kàdàgùrù wọ́n pè ní ọ wọ́n takò ìjìyà títakò ọ̀rọ̀ yẹn lákọ̀ọ́kọ́ ni tọ́lọ̀ wá bí ọkùnrin yẹn wọ́n wà ní gbọ́mọ́ kọ́rọ̀ ọlọ́run yẹn lè dàmúṣẹ́ ṣe àgbẹ́ ìjàgbẹ́ ìjọ́ ọlọ́run jáde wọn ìgbà tí wọ́n sọ fún iṣẹ́ ẹgbọ́n àwọn ògbọ́n ìyà tó bẹ́ jẹ wọ́n pé kí wọ́n wọ́n mẹ́rin ọ̀rọ̀ wá di ọkùnrin kí wọ́n bá gbọ́mọ́ torí pé wọ́n tí ló fi jẹ́ pé tí ń ṣàlàyé àyà Kùránì fún àbí símà nípa láti lè gbọ́ báyìí

ẹlòmí ní ìṣúnmi sọ kórí rẹ̀ bóòdì tó tọ ojú àwọn ọmọ ti mi lọ ní àmì ọmọ kò ní wọ́n rẹ̀ wọ́n náà lè wà lára wọn tó bá wọ́rẹ̀ kí a state adé kí ló tún kù àtúrà inú ẹ̀sìn náà ó wọ́ra rẹ̀ bí ẹni tó ti tó tọ́nù fásánù yà sírù ó lè ọ̀sọ̀rọ̀ ilé ọmọ ẹ̀yà ọ̀sọ̀rọ̀ ìní tó ṣòro ojú ọ̀nà ìjẹ́nà ojú ọ̀nà iná tó fún wàkàtàbà bí òsìnà tó pé ọ̀rọ̀ náà níwá mẹ́rin bá ilá wàkàtàbà bí òsìnà tó pé ní rọ́njọ́ Fásànà yàtírò orí ẹ̀kọ́sọ̀ ojú ọ̀nà ẹ̀nà àtọ́dí ọ̀rùn fún. Kò ní kà sí, ó máa ní sí fún, kò ní ní lára láti mọ̀ ẹ̀ṣẹ̀ lọ́run. Kò ní bá inú rẹ̀ nínú ọba àjẹ́kù ìṣẹ̀lọ́run. Yòmìṣẹ́ ní

àmápèjúwe tó ga jù tọ́lọ́n kò rí nǹkan kan kọ́ ṣẹgẹ́dẹ̀ òun akọ nǹkan wọ́n ni at least ẹnìkan ní ọkọ̀ nǹkan kan yìí gbàdí wọ́n bá ti pé bàyọ́ zero náà ló gbà tí ó gbogbo tó kọ rẹ̀ rí báńkì tó wọ́n àtẹni tí ó kọ nǹkan kan ìgbé ìgbé ọ́pìn ìlú ṣe wọ́n bẹ́mọ́ ilé ìkọ̀kọ̀kọ̀ ló ń kọ̀wé wọ́n ogun tó kọ ìrẹ́ nìbà lọ́kàn fàájìrì zero ọ́ ọgbà mark wọ́n ní 20 ní cutoff jùlẹ̀ wà lóṣà àwọn ọgbọ́rọ̀ lọ́gbà 20% àpípà yẹn sọ́rọ̀ ń kọ̀ọ̀kan ìgbà tí wọ́n má jẹ̀ tán gba wà náà ní

وليطعم نعمته عليك وينصرك ويهديك صراطا مستقيما سورة الفاتحة Ọlọ́run ló ti forí jìnà àtẹ́tò ṣẹ̀, àtẹ́tò tún ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀, a ti torí gbogbo ẹ̀jìn ọgbà ìjẹ́nà lọ. Lẹ́bí àjẹ́pọ̀ tó láì torí ìyẹ̀fẹ́sẹ̀ rẹ̀ tó wú, alẹ́bì ní àpàlá àkùrán, àbìdán, ṣakúrọ, tí nì ní jẹ́ ní ọmọ dúpẹ́ fọ́nà. Nígbàtọ́nà tí wá lóòrùn ṣe yóò fún mi, eléèmò fi ń dúpẹ́ ní ọgbọ̀nẹ́bìlà tí ń yẹn pẹ́lá bí kéèyàn sík kéèyàn tó wá máa sí lọ kẹ́rìnkẹ́lá pẹ̀lú gbogbo ó ṣe sík tó ìsí wọ́n ní àwọn dókítà sọ pé ò lè lò jí 7 days láyé mọ́ nígbà ìkẹ́kọ̀ọ́ tó ń kírò tó yẹn nẹ́fìlà òun fi nẹ́fìlà ẹ̀dú pé àwọn ìgbà tó ń fi lálàáfíà ní ẹ̀sì máa wá wọ́rọ̀ ọlọ́run ẹni ní wọ́n fi kọ̀ndẹ́gbọ́ àwọn dókítà bá ní bóyá wọ́n ṣe mistake nígbà tí wọ́n ga agonize wà láàrin wọ́n ṣe mistake ọlọ́run ló ní kó kára rẹ̀ wíyá àìmọye àwọn èèyàn bẹ́ẹ̀ bí kàn bẹ́ẹ̀ àìfá I know a case ẹnìkan woman kan ọ̀pọ̀lọpọ̀ wa náà tó wà after that she was very sick ara òyà sẹ́mọ̀ àwọn àwọn pé ṣíkè ṣe àwọn pípù ìlò lọ àwọn àkan láwọn òṣìṣẹ́ ìfáwọn ló lọ sàásì politicians people just diagonizing ó lágbára later láti gbọ́pá rẹ̀ tó yá and I learned later kí ló ṣe very sensitive ọlọ́rẹ́ ṣàánú mo mọ̀ ọ̀rẹ́ wa kan kú ó fún ní sanfis sanfis sanfis ó sọ fún mi kéèsì cancer patient kan wọ́n ti sọ fún ní teaching hospital lẹ́kọ̀ọ́ pé kò lè lò mọ́dà ní ṣé wá mọ̀ òun dẹ̀ mo dẹ̀ bẹ̀rẹ̀ kí ló ti tríjẹ ní abájú bàdá nǹkan máa yẹn ó gbélé ayé rí dọ́kọ̀ yẹn tó wá máa ń rí lẹ́yìn oṣù bẹ̀rẹ̀ yóò tó wá ń fẹ́ nílé ìfẹ́ àyíṣẹ́ àlàyé ó mọ̀ wá rùn máa yẹn dẹ̀wà láì ó gẹ́ ó tìtì kú sí stampede tí ó ló ṣẹlẹ̀ dífò òfò ló ṣẹlẹ̀ nípa nígbà tí ó ní èrò pọ̀ yìí ó lẹ̀ sí ọlọ́run ló ń wúrì ọlọ́run fún alágbọ̀jẹ́sìn dáadáa ọlọ́run jù máa jù alékún dáadáa lọ́pùn ṣe fẹ́lú kọ̀ọ̀kan níparí ẹ̀rì tí mo pẹ́ díẹ̀ ẹ̀ṣà mójú kúrò kìí ṣe jìrà dáa kìí ṣe ṣe sọ̀dájú rẹ́rù mi yóò kà mọ́ pẹ̀jẹ́ bí akáàtẹ̀ pẹ̀lú káwọn tí wọ́n sọ lára wọn bóbulẹ̀ pé gbà ní ìfẹ́ mọ́ ń sábà sọ kí ló fà sí òbí wọn pẹ́ nígbà mí bẹ́lòmíì tí yóò bá sọ yóò ní kò sí àwáwí ni yesterday àná ni sátọ̀dẹ̀ àbí nígbà tí wọ́n parí tẹ̀sílì rọ̀ lẹ́yìn mo ní program kan ní 11:45 pm ní zoom pẹ̀lú àwọn kan ní àyí wọ́n wá sọ fún ikó di 12 down understand in fact 12 midnight ni mo bẹ̀rẹ̀ program yẹn pẹ̀lú want to be past one one hour program tẹ̀sílì ní zoom àwọn èèyàn sí nàìjíríà So when I finished it, I go off in Adifari. Gbàtí mo parí ẹ̀yẹ pàtàkì.